lágbà ìṣẹ̀ṣe lágbà ìṣẹ̀ṣe lágbà ọ́. Oh. ẹ gbà mí ara mi kalẹ̀ ẹ má jẹ́ ń fojú sunkún ọmọ ẹ dẹ̀ mọ̀ wípé àtùpà tẹ́ ń wò yẹn kì í rí di ara ẹ̀ ẹ̀yin àgbà náà lẹ wá bọ̀ ẹ náà bẹ tó bá mú kó má lè gbé kù di ara ẹ̀ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi o. Abíyọ̀lá alátọ́mọ rẹ láàyè aláre ni. àmọ́ ní kẹ́yìn aláyè búburú ni. ibi rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ lórí ọmọ rẹ o. ó bàbá àwọn olórin kan ṣe wí ni. Eh, wọ́n ní àkógbó àkókò wálé o àkó gọgọgọgọ bẹ́ẹ̀ ni kò gbé sájò àgbà tó fi ilé ẹlẹ́tíkìrì lójúlé ká lórúkọ tá a pa àkó àfi kó tẹ̀ kó ló ti ṣin pẹ̀lú ìṣẹ̀ṣe rẹ̀. bọ́mọ rẹ bá ilé padà lẹ́yìn ìṣẹ̀ṣe tó kọ̀ tó lóun ò sùn ṣàmọ́ ibi ni ó kẹ́yìn rẹ̀ yóò kú ibi iná fìtílà ni ìyá mi àbí yọlà àmọ́ bó bá yẹ tí ń bọ̀ ṣẹ̀ṣẹ̀ tó ire rẹ̀ yóò mọ tàn kódà nínú gbogbo oníṣẹ̀ṣẹ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kò sẹ́ni tí ó tó. ó gbọ́ ni ọ̀dàlẹ̀ balẹ̀ kú èèyàn ìdálẹ̀ abalẹ̀ lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ dalẹ̀ ni ò léwé àfòmọ́ dalẹ̀ ni ò fẹ́ gbòmúlẹ̀ pẹ́pẹ́ ẹ̀dá pẹpẹ dalẹ̀ kò rọwọ́ mú múlẹ̀ o àfi kó mọ dalẹ̀ o kó mọ bá kú pé ibi iná fìtílà. àpinni òòṣà ẹdẹ mọ mi ẹnu olófòfò mi ṣe ní òjẹ dáadáa <laughs> ibi tẹ ẹran dé ajẹsẹ kọjá bẹ ìṣẹṣe ń gbọ́ ó máa fi ṣẹṣe lẹ <laughs> ó náà mọ̀ pé òun ò tó bẹ́ẹ̀ láti fi ṣẹṣe lẹ ṣé ẹ wá rí ti ọ̀dàlẹ̀ tẹ̀ ń wí yìí ah, ah. ó mọ pé wọ́n ń dalẹ̀ ilé bàbá tó bí lọ́mọ torí pé ńgbà tó sọ ọ̀rọ̀ yìí fún mi mo ní kó wá sọ́dọ̀ àpinnu ìṣàkó wá ṣàlàyé ìgbà tí mi ro níṣẹ́ yín ló jẹ́ kí n sọ pé kẹ jẹ́ ká pàdé bí àtòhun náà. ká má ṣe ṣàdéhùn irọ́ tá àwọn orí àwọn ọ̀tọ̀ àtọkànwá ohun ọ̀tọ̀ ni àti bẹ̀rẹ̀. àwọn ṣùgbọ́n láì nínú ṣáìtọ́ọ̀nì rọ̀jìn bisimilahi rahmani rahim allah gbogbo ẹ̀yin ènìyàn kébèrè agbára yín bàjẹ́ lónìí gbogbo ipa yín di asán ẹ̀mí agbára mọ́ gbogbo ohun tẹ́ gbé kalẹ̀ lẹ́gbẹ́ kalẹ̀ lásán tí ò lè sọ̀rọ̀ yìí ó lẹ́yìn kò lè fi sọ̀rọ̀ ó kò gbà lásán àmọ́ láti òní lọ agbára yín ti da asán lórí mi agbára yín di asán ó dòfo agbára yín dègbé aláwọ̀ aláwọ̀.

bẹ́jà bá dalẹ̀ omi yóò bá rẹ̀ lókè pẹ̀ wò ó má ṣe ilé ayé lóde o wọ́n ṣe yóò mọ nìṣó lóde ọ̀run ni bẹ́ẹ̀ ni torí pé èmi nìkan bẹ́lẹ̀ ni wá àwa ni kò ṣe ní kò ṣe má ní kò ṣe ní kò ṣe má ní kò ṣe kò kò ṣe má kò àwa la pẹ́tẹ́ apẹ̀tẹ́ apẹ̀tẹ̀pẹ̀tẹ̀ òrìṣà fi ń kọ ọmọ nílà láì má jẹ dání àwa láti jẹ́ àjẹkù omi gbígbóná omi gbígbóná tí ń jó ní fàìfàì wá wò ẹni bá ṣe nǹkan tẹ́lẹ̀ kò ṣe rí ojú rẹ̀ ó sì fún dẹ́yìn kò rírí látòfin lọ ó ti dẹ́yìn òpìpì ádìrí òpìpì kì í rapá ju pa. ọ̀rí mi mẹ̀rẹ̀ rẹ̀ balẹ̀ mẹ̀rẹ̀ rẹ̀ lọ. ká máa má déhùn ṣe ó ṣe pàtàkì nígbà tí gbogbo tèmi àti nìkan tá a dó síbẹ̀ yẹn látẹ̀kan tá a rẹ̀ nìkan kan nù wọn. àmọ̀jọ́ mi àmọ̀jọ́ mi nì ẹ eh, salamu aleykum afa. wa aleykum salaam wa rahmatulah. ẹ dákun afa mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè mo fẹ́ nímọ̀ nípa nǹkan tí wọ́n ń pè ní àdéhùn ó dẹ̀ máa wùn mí kẹ́ bá mi ṣàlàyé fún gbogbo àwọn ẹlẹgbẹ́ mi náà torí ah, bó ṣe máa ń sọ̀rọ̀ àdéhùn yẹn ó dàbí pé kò fi taratara yé mi tó. ó ah, káre káre. bàbá náà àdéhùn ṣe pàtàkì púpọ̀ ṣe rí àdéhùn tẹ̀ ń wò ó Ah, àlùkà wà ní ẹrù ọlọ́run ni gbogbo ẹ̀dákẹ́dá láyé yìí tó bá ti ń ṣàdéhùn tí ò bá ti mú ṣẹ yóò jìyà ń jọ gbèǹde àlùkà mọ̀. salamu aleykum yaa imọ. wa salam. ẹ má bínú o. ẹ ọmọbìnrin tó béèrè question nínú ilé kéwù yẹn tó sọ pé òun fẹ́ mọ̀ ń pa àrò àdéhùn báwo lè ṣe lágbára tó yẹn ọmọ ta lọmọ náà ń lù yìí. Ah, Allahu Akbar ẹ ẹ mọ ọmọ ìmọ̀ kabira mi nìyẹn. kabira yín. ọmọ bintu. sọ́wọ́n nìyẹn. ọ̀ ọ̀. láyé láyé lọ́la muhammadu sallallahu alayhi wa sallam. bàbá ṣe é má dọ́mọ ẹ̀ mọ̀ mọ́. Ah, ó ṣe jẹ́ pé àtùpà kan kì í rídìí ara ẹ̀ báyìí nù. bẹ́ẹ̀ni. Ah, ẹ ṣe kabira tẹ̀ ń wò yẹn ọmọ yín yẹn alábàárà méjì màdàmọ́ náà ń jẹ́ ṣàkíyèsí rárá ọ̀dà mò ń fásitì sọ fún yín pé alábàárà méjì ẹ máa aṣọre kọ́ fún yín pẹ̀lú ọmọ yẹn o gbogbo ìgbà ẹ má dàkẹ́ àdúrà pẹ̀lú ẹ o gbogbo ìgbà ẹ má jẹ́ kí alukoran máa hàn lọ́wọ́ ẹ tàbí lẹ́gbẹ̀ẹ́ o gbogbo ibi tó bá ti ń sùn ẹ máa fa alukoran síbẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ kọ́ bó ṣe máa máa ṣàdúrà àdúrà alukoran ní àdúrà awú sẹ́yìn fìdí mọ́mì àdúrà ló lè yọ àdúrà tí àti tiyín ló máa yọ ẹ gbọ́ ìmọ̀ọ́mù mọ́lẹ́sọ̀ nínú ní tí gbogbo wa mọ̀ ìmọ̀ọ́mù alálùbáríkà ọmọ yìí nítorí bó ṣe ń ọlọ́run ló ń sọ láì ní ò kẹ́ ẹ rí ló ṣe pé àwàlájọ lọ́lọ́run jẹ́ ká rí ẹ gbọ́ ìmọ̀ràn mi. ọmọ yẹn alábàárà méjì ni ò dá òjò. ayé pé méjì ayé pé méjì ooo. dámọ̀ràn. ẹ bá ń gbọ́dọ̀ ń tóbi. Allahu akbar. ọlọ́run jẹ ẹ̀gùn lẹ́mìí ọ̀rọ̀ yín dayọ̀ ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí ṣe rí níta àbáwá sọ́dọ̀ yín àáfàá ni wá tá a máa ń ṣe wá sí ìta gbangba káàkiri tá a máa ń fọ̀rọ̀ ọlọ́run bọ́ àwọn èèyàn èyí ò gángan gángan ló mú àwa sọ́dọ̀ yín torí gbogbo ìgbèríko pátá la ti yípo gbogbo àwọn ìgbèríko tó yí yípo ń bì láti kọjú láti débẹ̀ kódà àti débò mí lẹ́ẹ̀mejì a wá rò pé ọ̀dọ̀ yín ní ìlọ́kàn ká kọ́kọ́ wá gbàṣẹ lọ́wọ́ yín ká tó mọ̀ bọ̀ wá ṣe é wá síta gbangba wọn àfi mọ́ sọ̀rọ̀ ọlọ́run ni fún gbogbo àwọn èèyàn wa a kí wọ́n mọ̀ pé ọlọ́run bẹ kò sí nǹkan kan mí lẹ́yìn ọlọ́run ẹ nǹkan wa ò sì ní bàjẹ́ àlàyọ̀ lágbára ọlọ́run ojú òní tì wá n ta wá gbà lọ́wọ́ yín náà nù. ẹ afa naam baálẹ̀ ẹ níwọ̀n ìgbà tó jẹ́ pé n tó máa tún ìlú wa ṣe ni wọ́n gbé wa ṣé bí ẹ ti dá àwọn gbèríko gbèríko gbèríko bẹ́ẹ̀ni n tẹ́ wí yẹn ti ṣe ń bẹ̀ ìlú náà sì dàrú ẹ jẹ́ ká fún wọn láyè baálẹ̀ ẹ jẹ́ á fún wọn láyè. ṣé kìí ṣe pé ẹ̀sìn tó máa dàlúrú ni ẹ̀sìn yìí baálẹ̀ èrò ọlọ́bẹ̀ gbẹ̀gìrì o ẹ jẹ́ ká rò ó dáadáa ká tó ṣe o. mo kí yín mo kí ẹ̀yin olóyè mi bàbá mo kí yín ẹ kú ohùn ìbéèrè kan lèmi fẹ́ bi yín kó tó di pé mo mọ nǹkan tí màá sọ lórí nǹkan tẹ́ ẹ sọ kalẹ̀ yìí ṣé kò ṣe pé wáàsí ìta gbangba tẹ́ ẹ sọ yìí kò ní padà di wáàsí kọ̀rọ̀ wáàsí ojúlé sójúlé débi pé ẹ mọ fagídí ẹ mọ fipá máwọn ọmọ wa kan wá ṣẹ̀sìn. àwùjọ mi là ẹ́ kò rí báwọn bàbá wá síta gbangba la fẹ́ ṣe àìsí ibi tipátipá mọ̀yàn ẹni ó bá wù ló lè jókòó ti wà ẹni tó bá wù lè máa lọ oúnjẹ mi la fẹ́ fi bọ́ra wa kì í ṣe nǹkan kan mi kì í kò gbọ́dọ̀ ní tipátipá nínú ẹni ó bá tẹ́ lọ́rùn ni tó tinú ẹ̀ wá ìyẹn lọ́ọ́ da ní tàǹfẹ́ nu. wá síta gbangba ó dà ẹ̀yin olóyè mi ẹ kì í jẹ́ káwọn ọ̀kan yẹ yín ṣe rí ìlú tí ò bá ti sí oríṣiríṣi ẹ̀sìn tí ò bá ti sí oríṣiríṣi ẹ̀yà kò ń gbòòrò ìlú tó bá ní ẹ̀sìn oríṣiríṣi ẹ̀yà oríṣiríṣi kò ń pẹ́ lajú kò dẹ̀ ń pẹ́ gbòòrò àwa la wa máa mọ̀ bá ṣe tó láàrin gbogbo wọn tí ò fi ní síjà ṣe rí gbogbo ètùtù àtẹbọ tá à ń ṣe nínú ìlú yìí ṣé bí kìlú náà lè gbòòrò kó lè ga sókè ní bàbá tó bá ti jẹ́ pé wá síta gbangba yẹn náà lẹ́dùn lé lórí àti fún yín yọ̀ǹda. tọ́ ẹ bàbá wa ẹ pẹ́ fún wa wọlé anabi muhammad wọlé asafa àti marwa. oògùn agbọ́. ìwé ló máa dá nǹkan sùúrù bàbá ìwà àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní. bẹ́ẹ̀ ni ohun tó bá ń ṣe ẹ́ sọ fún yèyè. a wá àtúnṣe sí i. òótọ́ ló sọ kí ló ń bọ̀ lọ́kàn jẹ́ kí ló ń pa ẹlẹ́kùn gangan kí ni ohun tó ń jọ ọ lọ́wọ́ tó lè fi jólẹ̀ ṣàlàyé fún mi. yèyé lẹ́nu yín láti bí ọdún mọ́kàndínlógún tí mo ti fojú gan ní ìyàwó mi gbẹ̀yìn ẹ wá ní kí n má ronú ẹ wá ní kí n má bọkàn jẹ ẹ jẹ́ àfinàjò ra wa wò báwo ni mi ò ṣe ní ronú mi ò ṣe ní bọkàn jẹ tó bá wá kù dẹ̀ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ kí n fojú gan ní ìyàwó mi á sì sá fún mi. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ìfẹ́ là kọjá àwọn gbogbo láyé ẹ tó bá ní wò bá o ṣe ní àyìn fi sílẹ̀ sílẹ̀ ayé káwa sì máa ṣe àyìn. láyé láyé kàkà kíkún má jẹ sèse yín ayé àfi ṣàwádà ló rí. ó dá ń gbà hàn ajá gbọ́ ajá tìdí wọlé àkàbò ṣẹ́gun pẹ̀fọ̀n gọmugọmu abojú ṣaraṣara ṣáde lọ́mọ ní ìjọ méje òní ìwọ àtìyàwó rẹ ẹ jọ ṣègbéyàwó. ẹ ṣe èyí ló rán wa wá wọ́n ní gbogbo ohun tó máa ṣe fúnjọ́ méje kó bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí torí òun padà bọ̀ wá bá wa. bẹ́ẹ̀ ni nítorí wípé à ń padà bọ̀ wá mú ọ pàápàá jùlọ ọkọ ọkọ rẹ ń ṣàfẹ́rí rẹ. Ah, <coughs> mo rò pé orí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ti burú kí ló kàn tèmi pẹ̀lú ọ̀rọ̀ ọkọ tẹ̀ ń sọ ta ni mo mọ̀ ọkọ tẹ̀ ń sọ pé ọkọ kan ọkọ ń ṣàfẹ́rí mi mi ò rò pé mo ọkọ tẹ̀ ń sọ. Ah, ah, bí ọ̀gá wa dá ọ lójú àmì rèé. àpẹẹrẹ irú àpẹẹrẹ burúkú wo lélẹ̀. àwọn sùnmi láì mi náà ṣàìtọ́ ni rọ́jìn awusubilayi mi na ṣaitọ awusubilayi mi na ṣaitọ ni rẹjin awusubilayi mi na ṣaitọ ni rẹjin awusubilayi mi na ṣaitọ ni rẹjin awusubilayi mi na ṣaitọ ni rẹjin alaji awusubilayi kí ni be alaji ẹnìwó ni ilé ìdókè mi ti wọlé. Kabirat ta ló bá ṣe pé mi. báwo wà alaji. ara àgbà tí mo ṣe ṣé kò ní yẹ kí kúrò. bá ti bá ti wá rí bẹ́ẹ̀. àbúrò mi láì jì àbúrò mi láì àbúrò mi láì àbàtà. ṣé bá fẹ́ lọ lè já ni. bẹ́ẹ̀ni. ẹ mo sì ródòdó tí mo fẹ́ lọ lè já. òdòdó. tí wò ó kò. àbàtà fèrè lẹ̀ o já tètè lọ bí tá a ní lọ kó tó kúrò ń bẹ̀. ẹ sáà ní sùúrù wọn ti ń bọ̀. ẹ ṣe. a kì í.

bẹ́ẹ̀ <laughs> orúkọ tèmi náà Kàbírù ni. Ah. Kàbírù. ẹ gbọ́ kí ni orúkọ ti yí o. Rọ̀kíbá lorúkọ mi. Rọ̀kírọ̀kí. Rọ̀kíbá. <laughs> àmọ́ ọmọ yẹn ń pè dáadáa ńgbà mí òdòdó kan ni mo rí ó wá wù mí láti já. òdòdó sọrí o tọrọ yín bá yé mi ṣé bí fúláwà lẹ ń sọ. <laughs> òdòdó. ẹ fúláwà náà náà ń sọ. fúláwà obìnrin náà ń pè bẹ́ẹ̀ obìnrin. àwọn tóbi láì. ẹ ṣe kí ajá rí. ee kí ló ń ṣọ̀rọ̀ yìí ojú wọn ti le jù. ẹ ẹ má bínú sí o ẹ má bínú sí iṣẹ́ kòkó ló ń ṣe oríṣiríṣi ẹbọra ló ti bájà nugbó ìgbà míì ó lè rẹ́rìn sí tinú rẹ̀ á dùn ìgbà míì ojú ẹ lè korò ẹ má ro títí ẹ o tèmi ni ẹ rò. ọkùnrin ah, ẹni sùúrù ẹ má bínú ṣe ti gbọ́. ilé ẹ̀ka kan ló okay if i get you right nǹkan tẹ́ ń try láti sọ ni pé àbí fẹ́ kí èmi àti yín máa. ẹ ti gba mo fẹ́ fẹ́ yín ni. afọ́jú kabir ààrẹ fọ́ọ̀nì sá. ọjà ọjà ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ máa jódòdò ẹ jódòdò ẹ jẹ́ ká jọ débi wá sí i ẹ jẹ́ ká jọ máa lọ ẹ jọ máa lọ. Eh, wá sí la fún àgbà lọ́wọ́. yà lọ. yà lọ. Ah. Ah, ó lè dúró ọ̀rẹ́ wa gẹ́gẹ́ bí a ti mọ̀ ìwọ ló tún súnmọ́ àwọn màmá àtọ̀ ẹ̀ wá ọ̀rẹ́ wa ìlú oníṣòro ó lọ́mọbìnrin kan tó fẹ́ kú nítorí ẹ̀ mùsùlùmí dẹ̀ lọ́mọ yìí òun mo fi wò pé ìwọ tún súnmọ́ àwọn mùsùlùmí dáadáa wà á mọ̀ ṣe wọn àwọn mùsùlùmí tá a dẹ̀ ń wí ó lọ́nà tó ń bá ṣe ẹ̀sìn wọn kò ń ṣe ẹnikẹ́ni ló kàn lè rí wọn tó máa lọ bá wọn tó máa dá lóhùn. ẹ má bínú má bínú ṣé òun ní lé ọmọbìnrin kì í ní àbọ̀mọbìnrin ní lé òun ká. ọ̀rẹ́ wa tá à ń wí kò jẹun torí ọmọ yẹn o kódà kò sùn. ẹ̀rọ síyàwó wọn lẹ́nu ní pọ̀n láti gbọ́gbọ̀n àbí. ṣì máa wòran o mi ì mọ̀ pọ̀ lẹ́sìn o ojú àwọn olóòsàn àbí tiwa báyìí náà mo fi ń wọ̀ ṣùgbọ́n orúkọ ẹ tí mo gbọ́n ló jẹ́ kí mi dùn sí ọ làmì dì ọmọ ìpínlẹ̀ kì í kú báyọ̀ ọmọ yìí ti fẹ́ pa mi. kàbílà ló ń pẹ́ nígbà tí màá fojú kan báyìí bínú àti kàbílà sọ́ọ̀sì mi. mo wà bẹ́ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ọ̀rẹ́ wa ti pèrè ẹ̀ ó ní kí n wá àwọn sí ìlú àwọn tí n bá débẹ̀ lè ṣe kí n lọ́mọ àwọn láti tó yọ. sórí bàbá wa mọ́nímọ́ní kan bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n kọrin kan wọ́n ní ẹ jẹ́ ká ṣe bí ọ̀bọ ká lọ mọ́ bọ̀bọ̀ wá lé o ẹni tí ọ̀bà mọ́bọ̀ yóò ṣe bí ọ̀pọ̀ rẹ̀ tẹ́ ẹ rí bẹ́ẹ̀ yẹn bá ti lè dé ìlú afọ́jú kò sì bí afọ́jú hmm. nílùú tí gbogbo wọn bá sì ti já arọ rèé àfi kéèyàn ò sí bí arọ ń bẹ̀ wọ́n lérò pé ara wọn ni ọ́ kí ni mo gbìyànjú àti sọ ni pé bí èèyàn ò bá fọmọ mùsùlùmí ohun tí mùsùlùmí fẹ́ jù láyé ni pé kọ́mọ wọn fẹ́ mùsùlùmí ẹgbẹ́ wọn ní ìtí ò ní jẹ́ kó padà sọ ẹ̀sìn wọn ọ̀bọ̀ ìkejì bẹ́ẹ̀ mùsùlùmí ò fẹ́ kọ́mọ wọn fẹ́ bóyá èmi ni kèfèrí àbí ẹnìkan tí ò lẹ́sìn tọ́jọ́ tí wọ́n gbà mùsùlùmí ọ̀fẹ́ tó ti yọ bóòlù ó ti ṣèyún sí ó ti jẹun. òun la fi tu ẹ wá mo mọ̀ pé wọ́n gbọ́n gbogbo yẹn ló yí ẹ̀. ìnáwó ti wọ̀ ó sì ti gbà lóòótọ́ lóòótọ́ pé mùsùlùmí òdodo ni mí ṣùgbọ́n ẹni tí màá wí tí n bá débẹ̀ báyìí èmi ò sí. Ah. ẹyin kò sí tó lé ń bẹ ẹ síbi ìran yorùbá ni ibi ó ti jẹ́ ìran yorùbá yorùbá náà lẹ́ẹ̀mọ́ àbáwọn sọ àmọ́ tó bá ti wá di àwọn èdè tí mùsùlùmí máa ń fọ̀ ibẹ̀ nìkan o ló ní bí mùsùlùmí ti máa kíra wọn o bí wọ́n bá kí ọgẹ́ bí mùsùlùmí kí lọ́wọ́ ó kí wa lájọ òun àbí kò kí wa ni. kí lè wá wí fún. ó sọ kíkí ọ̀hún bákan ọ̀rẹ́ wa ṣàṣẹ. ẹ ẹ kó ló ti kí yín. rántí ti rántí mi láwọn ọ̀rẹ́. sàlámù àlékún ni. ìtọ́wé kékeré mi jáná àṣẹ ìlànà wa ṣe. mo lámì. ọtí mo gbó ọwọ́ gbọ́ o níyàn kí yín tó ní sàlámà lẹ́kùn wàràmọ́tù láì wà bàràkàtù nínú sì ni wà lẹ́kùn sàlámà wàràmọ́tù láì wà bàràkàtù. ìyẹn tún gùn ọ́ ṣé kò sí kúkúrú rẹ̀ tá a lè sáré ha sórí àbí kí ló wú. kúkúrú rẹ̀ bẹ yóò ní sálámà lẹkùn ẹ̀yìn yóò sì ní wàhálẹkùn salam. ẹ bóyá kò há yẹn sórí. wàhálẹkùn sálámù wàhálẹkùn sálámù. ó ní sábẹ́rẹ́ onímọ̀ fi sórí kọ torí bọ́ba délẹ̀ wọ́n máa ní wàlẹ́kùn sàlám wàlẹ́kùn sàlám salam, sàlám wàlẹ́kùn sàlám wàlẹ́kùn sàlám salam, sàlám wàlẹ́kùn sàlám wàlẹ́kùn sàlám salam, sàlám wàlẹ́kùn sàlám wàlẹ́kùn sàlám salam, sàlám wàlẹ́kùn sàlám. bí ọba salam. ọba ń wọlé salam. àbí nǹkan sí ọ mọ ní nǹkan ò sí ọpẹ wọn sásìkiri fọlọ́run ni mọ ní wọn sásìkiri fọlọ́run ni yá ọmọ ló ń sásìkiri. ìṣòwò ara ò ní òfin ò ولا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله. ẹ máa jọ mí lójú gan. àjọ kírun ni mo ti dé tipẹ́ àjọ kírun. kéde máa wá wo àwọn ọmọ pé wà ń bẹ̀ yẹn irúpọ̀ mọ́sálásí èèyàn mélòó lèèyàn fẹ́ dá mọ̀ ẹ ṣe o. ẹ ṣe mọ̀ pé adájọ́ mọ́ tà sí asọ̀rọ̀ mayẹ̀ nínú wọn bá ti sọnù àti ká dandan ká wá wọn rí hmm. ìdí rẹ̀ ni mo fi wá èmi mo sáré nǹkan máa wá mo tẹ̀ wá. ẹ ṣe gan-an inú mi dẹ̀ dùn gan sí nǹkan tẹ̀ ṣe torí pé àwọn àfáà wa fi yé wa wípé nínú nǹkan tó ṣe gbòógì jùlọ nínú ẹ̀ làdéhùn ṣiṣẹ́ wà ẹ ṣàdéhùn ẹ dẹ̀ múṣẹ à ládá tó pọ̀ wà ń bẹ o. lórí ọ̀rọ̀ a jọ sọkùn náà ni mo wá fún ní ìyàdọ́gbà. ọ̀rọ̀ ọ̀rọ̀ wo la jọ sọ èmi ò máa rántí mọ̀ mi ò rántí. so yẹ kẹ́ tún béèrè ọ̀rọ̀ fẹ́ tí a jọ sọ náà ni. ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ dàbí àgbàdo tá a gbìn ni tó wá ń yọ tí gbòǹgbò tí gbòǹgbò díẹ̀díẹ̀ ẹ wo ẹ ṣì máa ní sùúrù ni o afakabiru ẹ ṣe kọ́kọ́ gbé ọ̀rọ̀ ìfẹ́ yẹn kẹ́ gbé sẹ́gbẹ́ kan náà kẹ́ bá wa mójútó àwọn tá a ní kẹ́ bá wa kó jọ náà. n tí bá ń dùn ni ẹni máa ń pọ̀ lọ́rọ̀ ẹni ẹni tábà fẹ́ ni ilé ẹ̀ máa ń jìn mo ní àwọn nǹkan tí mo lè ṣe nínú abúlé tí mo fi wá ah, láti jọ́ta ti ríra báyìí mi ò sún mọ́ mi ò sún. Ah. Ah. <laughs> ẹ wo ẹ wo abdulkabir máa fa mi lẹ́rìí o ẹ̀sùn. ẹ ń fi ṣe ẹ̀yà rẹ. ah rárá o rárá o ẹ ó dáa ẹ tẹ̀ jẹ́ ká fi yẹn ti sẹ́gbẹ̀ kan báwo ni iṣẹ́ tí mo gbé fún pé kẹ bá mi ṣe gbogbo àwọn tí mo ní kẹ kó jọ. ẹ lérí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́lẹ̀ fẹ́ gbé wá mo ti bá yín kó àwọn èèyàn jọ dáadáa ah, ah. tẹ́yìn náà bá rí iṣẹ́ tí mo ṣe inú yín á dùn gan o ẹ gbà pé iṣẹ́ ni mo ṣe. Ah. mo ti pariwo fún gbogbo abúlé pé ẹ̀sìn ìsìlámù o ẹ̀sìn òdodo ni. bẹ́ẹ̀ ni ẹ̀sìn Islam gangan ni ọ̀nà tó yẹ ká tọ̀ ẹ ṣe ẹ̀yin náà adẹ́rìí ládá tó pọ̀ ńbẹ ẹ ṣe gan ẹ ṣe. ṣẹ̀wárì nígbà tẹ́yìn ti lè ṣe àdéhùn tẹ́ mú ṣẹ èmi náà wá fi ń dá yín lójú wípé àtẹ̀mí àtọ̀rẹ́ mi àwa náà máa ṣe àdéhùn pé tó bá ti di ọjọ́ mẹ́fà òní àmọ́ wá kí yín lábúlé àgbà yín lálejò. bẹ́ẹ̀ni. Ah! gbogbo àwọn tèmi náà kọjọ pátá gbogbo wọn lè máa bá. wọ́n á ti gbèsè gbọ́ àjọ yín lójú gan o. Ah! ẹ ṣe é gbogbo ládàá tó wà bẹ́ẹ̀ á dẹ̀ jẹ́ tí ẹsìn máa wò nǹkan o kódà ẹnìkan wà èsì èsì onígbàgbọ́ mi sí èsì kẹ́lì àjẹlọ́lá ọ̀nà tẹ ìṣòro ká. àdéhùn lẹ́wù wo láti ṣe ọmọ ádámọ̀ ẹ rọra ilé ayé yìí fẹ́lẹ̀ ká má ṣe ṣàdéhùn irọ́ tá ò ní mú ṣe ọ̀rọ̀ orí ọmọ ọ̀tọ̀ ni àtọkànwá ọ̀tọ̀ ni. ó wà ó bàbá má wà lóògùn má rí béèyàn bá ti rí ó ti wà lẹ́sẹ̀kẹsẹ̀. akílódé. rírí ìdálẹ́ ìwé àìrí ẹ̀wí kì í jẹ́ ìwé níyàn. àwọn ẹlẹ́sìn ẹlẹ́sìn radarada ẹlẹ́sìn òsì méjì tẹ́ kó wọ̀lú. Ah, wọ́n bàlú ìjẹ́mọ́ lórí o wọ́n sọ̀lú du igúnnugún tí ìrojú gbélé àparò tí kì í rojú fọṣọ ẹ̀rí arẹ́lẹ́ olókùnkùn kú sí. kódà káwọn ẹlẹ́sìn máa forú bojú wọ́n forú bojú wọ́n kó wa lọ́ọ̀ṣà lọ. nílùú tí baálé odindi ìlú wa èmi àpínyà kákàkàkàkàkàkàkàtì ìlú yóò tu o. kò lè dàrú okun ah, ah, ah. òróró káwa rúru àpínlẹ̀ òòṣà làkàyè láti bọ̀rọ̀ lẹ̀ yìí sùúrù la sì mú sí i wọ́n jẹ́ kí sòtọrọ fún ọ ọmọdé bá gbọ́gbọ́n kúkú níbẹ̀rù ìyá rẹ̀ á sì gbọ́gbọ́n sísí ní pàdó farabalẹ̀ òru là ń ṣe ẹni bá ṣe lọ́sàn-án kí ni ó ṣe kò ní fara rẹ̀ lọ àwa náà wà dọ́gbọ́n sí ni àdọ́gbọ́n sí i ohun tá a ṣe rè o ń falẹ̀ ọlọ́wọ́ báyìí ó diṣẹ́ rẹ àtàwọn ọmọ rẹ ohun tá a ṣe rè ẹnikẹ́ni tá a bá ti rí tó rìn gbèrègbèrè lóru látago mọ́kànlá lọ ó dẹrùn sànù. àmọ́ balẹ̀ àwọn tí wọ́n wọlé tí wọ́n kó ṣá. ẹ fura ló máa gbé iná lọ. Hmm. ẹnìkan ò gbólúmọ̀. <laughs> ẹni agbójú òkú ni ó máa jọ nàgbà gbogbo òṣàlù yìí tá a fi ń ṣagbára àwọn bá wa ń bẹ̀. ọgbọ́n gbọ́dọ̀ kọ́ wọn lọ́gbọ́n. bàbá ẹ lẹ́wọ̀ ẹ lẹ́sà láti bo. ẹ mm. àmọ́ eégún mọ ni èèyàn ni ò mọ eégún ṣe rí àwọn èèyàn kan ni wọ́n júwe ọ̀dọ̀ yín fún mi wọ́n dẹ̀ sọ wípé gbogbo ìṣòro tó ń bá mi pò láyé yìí ẹ̀yin nìkan lóníṣègùn tó lè bá mi wẹ̀ nù. wá ṣé kì í ṣe àwọn àfáà lórí bú tí wọ́n wá ṣe wá sí bí wò sí làbí wò sí kí ó náà wá ṣe ṣé kì í ṣe pé wọ́n la kọ̀wé wọn. ẹ wo bàbá ṣe rí nǹkan tó ń tẹ̀yìn bá bọ́ ń ta yẹn ó yàtọ̀ sí nǹkan tó lé mi débi o ìṣòro tó ń bá èmi pò á bàbá tí n bá sọ fún yín ẹ mọ̀ wípé àfikẹ́ yanjú ọ̀rọ̀ mi lẹ́nu yìí ẹ sà ṣe rí èmi tẹ́ ń wo ọ̀gá ọlọ́pàá ni mí àmọ́ ìṣòro kan ló gbé mi débí. ó ti ẹ̀dá bẹ́ẹ̀ tọ́lọ́pàá bá wa dá sí ó dá bẹ́ẹ̀. ẹ wo bàbá ẹ wo ẹ wo bébí ṣe wá síbí ọ̀rọ̀ ayé tèmi lèmi bá wá síbí o mi ò wá láti wá arrest anybody mi ò dẹ̀ wá pẹ̀lú any uh, arrest warrant but nǹkan tí mo fẹ́ ni wípé ehm, òòṣà kan àjọ̀nú kan ṣáà ló ń yọ sí mi ó dẹ̀ ti fẹ́ gbẹ̀mí mi àwọn èèyàn tí mo wá ń sọ fún náà sọ pé ẹ̀yin nìkan lóníṣègùn tó wà nínú ìlú yìí tí ẹ lè bá mi yanjú ẹ̀ ìdí nìyẹn tí ẹ ṣe rí mi bí ẹjọ́ ìṣàánú mi. bẹ́ẹ̀ ni akakaka ni mí akakakakaka ti kárí ìṣèjò wo àmọ́ àkókò tó wáyé ò dáa rògbòdìyàn ń ṣẹlẹ̀ láàrin ìlú àwọn àfa ọwọ́lu yìí wọ́n wá ṣe wá sí òòṣà wá sí ìpòrá wo ẹni tí ó pòrò pọ̀ nídìí èyí ò gbọ́dọ̀ dúró pẹ́ kó o má forí rẹ alákatakọ aláǹpatà ní forí gbọgbẹ́ kó má forí rẹ gbomi gbóná tètè mọ lọ́kọ́ padà wá. bàbá bàbá bàbá ẹ ẹ wò mo fẹ́ kẹ́ ẹ kí ọ̀rọ̀ mi kó yé yín a ti padà wá a ó máa le díẹ̀ because anjoni ti fẹ́ gbẹ̀mí mi ẹ ẹ ṣáà jẹ́ kí n kú báyẹn ṣàánú mi kẹ́dẹ̀ ṣe wo wákàtí mẹ́rin tí mo ti ń jókòó dè yín ẹ jọ ẹ ṣàánú mi. ọlọ́pàá ẹ lùlù ń kí ẹnu ń ṣẹ̀jẹ̀ ọlọ́pàá ṣo ń sọ òun níye sọ àbí kò padà wá àkókò tó wà nílùú yìí àkókò tó lé ní má lọ torí ra rẹ bomi gbóná ah! ojú ẹ̀jẹ̀ mo wà. ẹ bí bàbá mi bàrà sà ṣé kí n bàrà rà lọ lẹ. ojú di bàbá mi rèé kò sì ní irú gbẹ́gi padà bàbá bá ṣe jẹ́. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين مفكين حتى تأتيهم من بينة رسول من الله يتلو فامتلأت فيها كتبه قائمة وما تبرك الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينات. ìdílé tí mo ní kí àwa sọ́dọ̀ rẹ̀ Adùnní bá ń bá ọkọ ọmọ ìsọ̀rọ̀ àìmọ ẹ̀kọ́ ọmọ ẹni tán ká tó màlẹ rẹ èmi ò fẹ́ kí ọmọ mi máa rìnrìn kúrìn kí kó padà sọ́dọ̀ ọkọ rẹ̀ tèmi fẹ́ nu. abaka dákun awo ọ̀rọ̀ ló gbọ́ tànù rẹ̀ sọ̀kalẹ̀ o dákun gbogbo ẹ̀ṣẹ̀ tọmọ burúkú yìí bá fẹ́ dákun bá ń foríjì yóò tọ́nù rẹ̀. báwo bá kú àwọn oníṣègùn àwọn bọ́gbẹ̀rì bá kú ọ̀gbẹ̀rì ní sìnkú ọ̀gbẹ̀rì awo kan ò ní tójú ọ̀gbẹ̀rì kó da fánù tí n bá wà pé lórí ọ̀rọ̀ àbẹ̀bí lẹ́pẹ̀ mi sí mi ò ní wá awo tí n bá ka ohun tí àbẹ̀bí ṣe fún mi tẹ bá ràdà ẹ bẹ lórí ni sódà kéèyàn níyàwó sílé kó jáde láago méje àárọ̀ kó máa wọlé láago méje alẹ́ ìkíní ni èyí tó ṣe kejì ẹbí lè rìn péjọ wo ló ti fọ aṣọ mi kẹ́yìn èyí kẹta ẹni tí ni mò ń jẹ mi ò jẹ́ tí n bá fẹ́ ìdí rẹ̀ tí mo fi ní kó máa gbọ́dọ̀ àwọn òbí ẹ̀. àmọ́ mo ti wí fún ọ ah, ah, mo pápá bẹ́ẹ̀ bá ṣe nǹkan kan fún ọ kó o fẹ́ jó rẹ̀ sùn mí wọ́n bá wí èmi ń bàbá rẹ̀ nínú mo sì bí ìwọ náà. bàbá ah, ọmọ yín lè jẹ́ bàbá tèmi ti kú ọmọ yín lè lè bá wí ẹ lè bẹ́ mi wí. àbàtà mo mọ̀ pé nítorí bí ọ lójú ọ̀sán tó sọ. tẹ́lifí sọ̀rọ̀ sí bàbá mi ó jẹ́ gbẹ́nu rẹ dákẹ́ kí ni tó ń ṣe ọ́ wọ́n ń pè ẹ́ lólè òsì o tún ń bọ̀ ń bọ́ ẹran jẹ́. ìbí ṣe sọ̀rọ̀ sí bàbá mi ni. ṣé mo lọ́dọ̀ mi ni ah. kéètì ẹ ah. ló sọ̀rọ̀ sí mi. ká tẹ̀lé ìtẹ̀ ń sẹ́nu ilé ara yìí òṣojú wa ètò wọn sẹ́yìn kọ́ mo bí ọ̀nì ó ń bàjẹ́ ọmọ abàtà dákun mo bí ọ̀nì jẹ̀bù rẹ̀. àwọn ọba ti ṣe làwí o ẹnìkan kì í yàn ní ẹ lódì ní tí n fẹ́ sí ni màá sọ ẹ jẹ́ kó máa gbélé yín. kẹ́fì wò wá ẹ̀ wò bóyá mo parọ́ mọ́ ni ìjọ rẹ̀ báyìí fọṣọ káyìn. ẹ ọmọ mi ò sọ̀lẹ̀ èmi ò kọ́kọ́ yọ̀lẹ̀ yín máa ń fọṣọ. ẹ yẹ ẹ̀gbọ́n mi ẹ dákẹ́ òjìye ọmọ yín ò sọ̀lẹ̀ ọmọ yín ò sọ̀lẹ̀ ẹ ẹ ṣe já pẹnu pọ̀ kábọ́ ọmọ yìí wí ẹ sì pọ̀ ọmọ yín ò sọ̀lẹ̀. ó lè ní ìdí pàtàkì kan tí ó ì bá a fọṣọ. ẹ yóò ní bàbá rẹ ẹ bá wù bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá tọmọ nílé dáadáa bó bá tún délé ọkọ rẹ̀ wọ́n tún tún wọn kọ́ ni o ilé ọkọ tẹ̀ ń wò òun ilé ẹ̀kọ́ ni ẹ bá wí bẹ́ẹ̀ rárá. awo awo awo ẹsẹ mi bá ẹ bá lọ́rọ̀ mi lè bá mi sọ ẹsẹ mi ada yín. Ah, ah. abata abata sẹ́ẹ̀rì báyìí sọ ẹ̀ sọ kò sẹ́ni lọ yóò wá jókòó pẹ̀lú ètẹ́yìn náà sọ. ẹ kí mo wá sí ìtọ́ tó pọ̀ jù. inú tẹ̀ sọ tó pọ̀ jù. sọ́mọ mi yọ̀lẹ́ ni. láti ní mọ̀ pé kò yọ̀lẹ́ wò ó yóò tó wọ́ tí ilé bàbá rẹ̀ lọ́ọ́ gbé tó tó ìdọ̀jà alẹ́ kí ni ti ń ṣe ọgàn à ń wíru à ń wíru à ń wíru ò ń ṣẹ́nu fàtàfàtà ọkọ rẹ̀ òwúlò ọkọ rẹ̀ kí ni tọkọ rẹ̀ ṣe fún ọgàn. ọ̀rọ̀ orí bó ti rí ìwò ìyá mi. bó ló ti ṣe rí. ọmọkùnrin tá à ń sọ yìí èmi àti ẹ̀lájọ ń gbélé ṣe bọ́kọ mi ni bó bá ti kú òun lé láàárọ̀ ó dalẹ́ kó tó wọlé kò ní fowó oúnjẹ kalẹ̀ fẹ́mi àtọmọ kò sí nǹkan tá a jẹ kò sí ìtọ́jú kankan eléyìí tó tún wá pabambarí ẹ̀ mi ọmọ àfa òkè lọ́hùn. tó ń tẹ̀lé káàkiri. ohun tó ń si ọgàn ló wí yìí ohun tó ń tarán lára gọgàn òun ló sọ ìwí yìí ọmọ àfa nìwọ ń rọjú tí wọn bá tún wà ara rẹ sí ilé ọkọ rẹ ọkọ rẹ ọmọ àfa kan tí yóò máa gbé kiri. bàbá bẹ̀bí ẹ̀gbọ́n mi ẹjẹ́ àjọ pẹ́ẹ́nu pọ̀ká bọ́mọ ìrí o èrò níyà rẹ̀ ní ẹ̀jẹ̀ tó ju o mo wí fún yín o. ṣé wọn náà gbọ́n tọ́gbọ́n ìsọ sọ ọgbẹ́ báyìí sọ ọgbọ́ sọ ọgbọ́n náà tó sọ̀kalẹ̀ ọkọ rẹ̀ náà sọmọlúwàbí rárá ẹ̀kẹ́ sọmọlúwàbí ẹ má lọ rẹ fẹ. èmi ò ní kí a má panupọ̀ bá ọmọ wí o àmọ́ ntọ́kọ rẹ̀ náà ṣe ò dáa. lamọ́ labid abala abala alùpùpù àpò àbọ̀mọ̀jẹ́ ọ̀húndùn ọ̀húndùn ọlọ́gbọ́n ni ọ́ <laughs> ọ̀gbìyànjú ọgbọ́n nù rẹ̀ ẹgbẹ̀jẹ̀ ni hmm. ìmọ̀ràn nù rẹ̀ ẹgbẹ̀fà orí ló sọ ọdọ lọ́rọ̀ ló sọ ọdọ lọ́gbọ́n ayé gbogbo ah. ọgbọ́n tó kàmì yìí ló pátápátá ló wúlò. ẹ wá èmi ló wá yóò dúpẹ́ fún. mo ti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ah, jẹ́ kí bọ́lá mi ní sọ̀rọ̀ hmm. wọ́n rí mi gẹ́gẹ́ bí àfa lọ́hùn nígbà tí mo débẹ̀ tí mo ṣe àwùsùbíláì nínú sitani. rẹ́díìmì. asalamu aleykum. wàrà mọ́tòlá. bàbá àgbà àwọn ìkéwù. ọmọ yẹn gbà tèmi ṣùgbọ́n kí ni kàwá bàjẹ́ òjẹ́ báyìí apá egun ojú ta lọ àwọn ọmọ yìí ti gbájú wa dáadáa wọ́n sì ti ń bọ̀ wá sínú abúlé wa wọ́n làwọn fẹ́ dá ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ọ̀dọ́ kalẹ̀. yúùtù nù islamic yúùtù nù. nǹkan bá ṣe dùn lẹ́nu ẹ̀. bá ṣe pin náà nù ṣùgbọ́n o bàrà ṣe fẹ́ gbà wọ́n lálejò èmi ò tí ì yé wa àfẹ́ká mọ̀ wípé àfa ńlá ni wa ìdí àfi wá bá ọ rè. sọ̀rọ̀ ìdí àwọn fẹ́ ṣeun lọ́wọ́ aburú dáyò ó lè díẹ̀ o torí torí bí àwọn mùsùlùmí ò bá kóra wọn jọ báwọn wọn wò pé káwọn bá yín ní bá a tẹ̀sìn bẹ́ẹ̀ sì ṣe wáá jógbèrè ọ̀sìn yìí ọlọ́mọ ìjìyà á sì yóò tú o àmọ́ tẹ́wà sí rèé alákọ̀ọ́kọ́ ẹ múra lẹ́dẹ̀ wọ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ṣẹ̀sìn èkejì ń bẹ̀ ẹ̀yin náà ti wá bá àwọn èèyàn sọ̀rọ̀ nílé kan sílé kejì débi pé wọ́n pè jọ wọ́n rí nílé pé ẹ ti kó èèyàn jọ dè wọ́n ní ti tẹ̀sìn ọgbọ̀n wọ́n bá wá di pé wọ́n dé tí wọ́n ń tú kéwú lẹ̀ tẹ̀yìn ò sì mọ kéwú ẹ máa dá bí ọgbọ́n bí ìgbà tó jẹ́ pé kéwú ń bẹ ń kùn ẹ̀yìn lẹ̀ fẹ́ kí ọgbọ́n ń rún un. lọ rí ìyàwó fẹ́ o. ìmúra wa wá iṣẹ́ bá ti múra náà rẹ̀. ó ní bí mùsùlùmí ti máa múra ó ní ìmúra tẹ́ẹ̀mù tí ó hàn pé mùsùlùmí ní ìgbà yẹn lọ́ọ́ fẹ́ yàwó àbàtà rò dáadáa o ẹ̀sìn tó jẹ́ bàbá su oníbà ti ṣe bàbá tọ̀ oníbà ti ṣe aṣọ túre ó tún níbà ti wọ̀ rò dáadáa o. ẹ Lamidi. kò sí tó lé ń bẹ́ẹ̀. sọ̀rọ̀ gbogbo yìí mhm. èmi tó ń wo mi lè fi òòsà bàbá mi kalẹ̀. òòsà aláṣẹ rẹ̀ máa gbò. Ah, ah, òòsà aláṣẹ rẹ̀ máa gbò irúnmọlẹ̀ ojú kọ̀tún mm. ìgbàmọlẹ̀ ojú kòsì mm. olúgbódégbógbàgbó olúgbòhùndọ́dàn agudẹ ló bílẹ̀ ilẹ̀ ló bí agudẹ agudẹ agudẹ agudẹ agudẹ agada agudu kudẹ olórí ẹyẹ ti pẹlẹ dùnmọ̀ rẹ ṣáájú ajagun yẹn ti sori olódi ọdún èmi arikuta kú arikuta kú. ẹ alákòó kan ṣe ìrẹsì. ọbẹ̀ yàwó lóhùn ọbẹ̀ yàwó lóhùn ọtọ́. Yeah, it's so cool ẹ pẹ̀lẹ́ bàbá. ẹ wá ẹ wá. ṣé gbogbo wa. eléyìí tó borí o. èmi bàbá. ẹ ìwọ ìwọ bàbá wa. o ò ní ṣubú dànù wo àwọn òbí rẹ ò ní fojú sunkún ẹ o ò ní dàwátì o nǹkan kan mo fẹ́ sọ fún ọ sọ fáwọn òbí ẹ bóyá ìyá ẹ àbí bàbá kó o ní kí wọn ó ṣe èkuru dúdú àti funfun kí wọn ó fi ṣèpèsè fún ọ torí ẹ̀mí rẹ ni ó ò ní kúrú lẹ́mìí wọn. àwùjọ bàbá ṣé rí mi tẹ̀ ń wò yìí mùsùlùmí òdodo ni mí kódà ọmọ aláàjì gan ni mí gbogbo eléyìí tẹ wá ń sọ èkuru àbí kinní kan yẹn èmi ò kò yé mi sí o. kúrúpa ẹ̀wà wọn fi ṣe é ó ní wọn báwọn tí wọn àwọn òbí rèé ó ti yé èkuru dúdú àti funfun ẹ fi ṣe pèsè wo wọn ò ní fi ọ́sà wá tí o. àwùsù bí láì. àwùsù kéne ọ̀rọ̀ àwùsù bí láì kọ́ yìí o ìgbọràn ọ̀sà jẹ́ bọ rúru o ọgbọ́n mi ọmọ mi tí wọ́n sọ fún òjò bẹ́ẹ̀ lọ ọgbọ́n ó dàbọ̀ o wọn ò ní fi ọ́sà wá tí o. Thank you mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè ṣé mo lè béèrè ṣé bàbá yẹn fọ́ lójú ṣá. irú ìbéèrè wo lẹ wá ń béèrè o nígbà tí gbogbo wa lajú lẹ̀ báyìí tá a sì rí tí bàbá ń kọjá tá a fojú ara wa rí i pé afọ́jú ni bàbá tó tún wá ń béèrè pé ṣé ó fọ́jú àbí ó fọ́jú. báwo ni bàbá yẹn ṣe rí wa. irú lèmi ò wá mọ̀ wọn. àwọn ọlọ́mọ gbogbo yẹn ò tiẹ̀ kan ẹ̀mí nǹkan tèmi ṣàmọ̀ wípé kò sí agbára kan tó kọjá láhùláwà lákòóta. ó kún nǹkan tí bàbá yẹn sọ ṣe kí ó lè máa lọ ẹ tún máa wá wo nǹkan wọn ti wá bá wa ń bí o mo tún ti wá ṣe àdéhùn fún wọn pé lónìí gangan gangan gangan èmi àtàwọn ọ̀rẹ́ mi la máa wá bá wọn lábúlé kódà àwọn ọ̀rẹ́ mi ti fẹ́ pé wọ́n ti fẹ́ pé fún mi pa mo kàn ń sọ fún wọn pé mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ ni. ẹ̀rù alájì ló ń bà mí mo ṣe ní kó ní sùúrù díẹ̀ kálàjì dé. iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe jihad ni. ó yé mi iṣẹ́ jihad ni iṣẹ́ alálùbáríkà ni àti pé ibi tó ń lọ yẹn náà ọkàn mi ò balẹ̀ ah. tó kò sí wàhálà inshallah.

ẹ mọ nǹkan tí mo rí hmm. ṣe rí ọ̀rọ̀ ìfẹ́ àbí kò ṣe ti fẹ́ ẹ fi yẹn ti sẹ́gbẹ́ kan báyìí àní báwo ni nǹkan tá a gbé lé yín lọ́wọ́ pé kẹ́ bá wa ṣe ṣé ti bá wa ṣe. Ah, mo ti ṣiṣẹ́ ah. tẹ̀yìn gaba débẹ̀ inú yín á dùn. ẹ ṣe ẹ ṣe. kí la fi ṣàwọn èèyàn yín lálejò. Ah, nǹkan kékeré nìyẹn gbogbo yẹn ti wà létòlétò nǹkan tẹ́ fẹ́ fi ṣe wọ́n lálejò ẹ̀yin fi gbogbo yẹn sílẹ̀. ẹ jẹ́ kí n lọ ṣàlùwàlá torí pé mo ti só mo ti hmm. só mo ti ní só káwa máa lọ mo ti ní só. Eh. ẹ má pẹ́ play. ilé méjì ló ń bẹ lọ́rùn tí a kò lè fọwọ́ kọ ilé ìdájọ́ ni. iṣẹ́ ọwọ́ rẹ̀ ò ní òfin hàn níbi ó máa dé sí. subhanallah subhanallah. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أرجع أرجع أو àwọn èmèrèrè tẹbí aláàánú ni èyí ni kò ṣe ní kò ṣe mọ́ ni kò ṣe bí kò ṣe mọ́ bí apẹtẹ apẹtẹ apẹtẹpẹtẹ òrìṣà ti kọ́ mọ́ nílẹ̀ láì mẹ́gbẹ̀dá ni akidi àjẹ bomi gbóná omi gbóná ti ń jó ní fàìfà ìṣe òsì. ẹ bàbá má jà títí a sí kò kọ ẹ rárá rárá rárá ó kàn mí o ẹni tẹ́ ń wò yí ẹ̀jẹ̀ mi gidi ni ẹ má dọ̀rú ẹ̀ wò ó. ẹ wá náwó wẹ̀rẹ́ sí mi ẹ mọ̀ pé ẹyẹ gúnugún ni ó ti bọ́ lọ́wọ́ jẹrẹjẹrẹ. tí o bá lè jẹ àgbẹ̀rù lọ. ẹ̀mí ti bá yín lọ́nà ẹ̀mí. èmi ò bá sọ gbọ́dọ̀gbẹ́jọ́ ọ̀nà yẹ́rẹ́gbẹ́ gbọ́dọ̀gbẹ́jọ́ ọ̀nà àpọ̀lọ́ lọ́lọ́dẹ kò kálẹ̀ lẹ́ wọ́n lé bọ́ni lọ wọ́n lé lákẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ ni síkù bí odò. àìkórí òbí pèmí o ẹni bá dán wò dàrú ni ó darí ẹ sọrun. a kí ọ̀pá méjì kalẹ̀ bá gógó a fi kaka gógó lára wọn náà kà gógó mẹ́fà tó kú ọ̀rọ̀ ta ni ó gbòòsì. ẹ padà ajagbó ọjà tìdìbọn náà òfòfó jà ló kó fẹ́ ìdí wọn ní tá a bá lé ní tá a bá bá ní a padà lẹ́yìn ẹni ni. <laughs> ayé yóò ní lọ alágẹ máa dùn kọ́dẹ lórí àyè mọ́ mọ́ alágẹ máa lábẹ́ wẹ́ a kì í mọ́ mọ́ àrùn ìgbàlá lòlù kàbá ní ká mọ́ ayé bí wẹ́ bí wẹ́ ọgbọ́n nínú egbèje ni ìmọ̀ràn nínú egbèfà aláwa ní lọ́gbọ́n lọ́gbọ́n tó ìmọ̀ràn nífẹ̀ẹ́ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ kabila kabila. ẹyẹ ọmọ o ó ṣeéṣe káwọn òbí rẹ mọ bí mi ṣe mọ ṣùgbọ́n nǹkan kan fúnra ẹ̀ ó mọ ara rẹ̀ eléyìí ọmọ ní mèrè ni ṣùgbọ́n òní lọ́jọ́ ẹ pé táwọn ẹgbẹ́ rẹ fẹ́ wá mú kí wọ́n mú lọ èmi ni Elédùmarè fi ṣe gààrí tíra ẹ̀ wọ́n fẹ́ fi kó bá wa ni ṣùgbọ́n ní ìdí èyí àwọn ẹlẹgbẹ́ rẹ ti di àgékù ejò tí ṣòro bí agbọ́n léyìí tó dífá fún kò lè bá yín lọlé lónìí ah! tó bá ní kò ń tẹ̀lé yín gbogbo yín jọ ń lọ ni o. máa fi àlùkùrán lọ́n búra ah, mo fi ọkọ orúkọ lọ́n búra ah, ah. mo fi ànábì mọ́mọ́ búra mo yọ ọ́ kúrò láàrin àwọn ọmọ mi. nígbà tó tẹ̀sí lọ́wọ́ ní ìbàdàn lù ọ́ àgbẹ̀fẹ̀ tó lọ́wọ́ ní ìbàdàn lù ọ́. gbọ́ngì ni mo yọ. wọ́n lè tí àbábàbí orí àná àmọ́ rí mi gbà ni gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tí mo wá jẹ́ mo wá dúpẹ́ rí àná kí n lè bá rí mi gbà. gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ mi tí mo jẹ́ ọjọ́ tí n ṣẹ́gun kú ọjọ́ tí ṣẹ́gun àrùn ọjọ́ tí ṣẹ́gun ohun gbogbo. <laughs> Hey pamela ikú ti yẹ lórí ẹ báyìí. a ti fi ìtìtẹ̀sẹ̀ a ti fi fún ìṣẹ̀ṣe nídìí èyí ìṣẹ̀ṣe ò bẹ̀sì jẹ́ o ọ̀rọ̀ rẹ ti wá dayọ̀ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ ikú tó yàwó àṣẹ kàbírà o ìṣẹ̀ṣe ilé mi ti gbé e o. Ah, báwo yẹn ṣe báyìí fún mi eh, báwo yẹn ṣe báyìí wo ọ̀rẹ́ mi láti jẹrin ní Kabira ti ń ronú mo rà ń jẹ kalẹ̀ kò jẹ́ Kabira má ṣe báyìí má ṣe báyìí bá mi bá sọ̀rọ̀. ọ̀rẹ́ mi àtàárọ̀ ló ti ń ronú tí ò jẹ nǹkan kan èmi mo tiẹ̀ tún ní kó dìde kájọ máa rìn káàkiri bóyá a lè rí ẹ òun la wá pàdé ẹ tó dájú kò síbi tó ń dá ronú kí ló ṣẹlẹ̀. ó máa ṣe o ó máa ṣe mistake láyé mi mo jẹ gbẹ ṣáítánì láyè láti wọnú ayé mi èmi ò mọ jíjẹ aláàjì mo yóò dẹni tó gbé bá ṣàforí tó wá jíjú ẹ sí mo máa ṣe ní state láyé mi o. sori tọrọ bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ yẹn ọ̀rẹ́ mi tó rí iná kò ń ṣe pé mọ̀ọ́mọ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ẹ ìfẹ́ ló fà á tó fi dán gbogbo orú eléyìí wò ó nífẹ̀ẹ́ tó ni ìfẹ́ òbí kí ni mo gbọ́ ìfẹ́. tèmi ah! á wo gbogbo tó ṣẹlẹ̀ wọn torí ẹ̀ náà ni mo ṣe ń ṣèpò tí mo ṣe yìí ẹ wọn náà wò mo lọ bẹ́ mi rè jà nítorí ẹ mo fi ra ẹ̀mí ẹ̀ padà má ṣe báyìí fún mi. mo lè fún ẹ láyè láti jẹ́ kó fi irọ́ àti ẹ̀tọ́ ohun èké ra ìfẹ́ sínú ọkàn mi tó lè jẹ gbogbo nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ irú lásán pátá ni. <laughs> kí ló fẹ́ kí n ṣe báyìí fún. fine ṣé request tó bèrè lọ́wọ́ mi yìí gòrògò mo ti expect kò bèrè lọ́wọ́ mi ti pẹ́ kò sí kankan tí mo fẹ́ ju wípé irọ́ tó pa fún mi yẹn gbogbogbogbogbò mo fẹ́ kó sọ irọ́ yẹn di òótọ́ abíkítì ẹ̀mí kókó mo fẹ́ kó ṣèlérí fún mi wípé o máa ṣetán láti di mùsùlùmí òdodo. wọ́n gbọ́ o má wàá rò pé bóyá torí ọ̀rọ̀ ọ̀fẹ́ ni mo ṣe sọ pé mo di mùsùlùmí òdodo. ẹ ẹ àbí kí ni kúkú kí ni kúkú òrìṣà tẹ́ ìsìn gan òrìṣà tó lójú tí òfin ríran etí lè gàdàgbà kò fi gbọ́rọ̀ ó kò lọ́nu sílẹ̀ lásán kò lè sọ kankan ǹjẹ́ ìwọ mọ̀ wípé òrìṣà tó sọ́pọ̀ sí yẹn ṣé o mọ̀ wípé mo ti wọ́n ní agbára ẹ̀yẹ. àwùsùnmí láìmínà ṣáìtọ́ ni ìrọ̀jì àwùsùnmí láìmínà ṣáìtọ́ ni ìrọ̀jì. بسم الله الرحمن الرحيم الله آه! الله الله ṣé gbogbo àwọn òrìṣà náà rèé ẹ̀yin o etí ta ẹni tí ò lè sọ̀rọ̀ ẹ̀ lákẹ́ ti gbọ́ mi dáadáa torí mo fẹ́ kẹ́ pa mí ni mo fẹ́ kẹ́ pa mí ni ọ̀hún. tójú máa fi ríran alẹ́nu má lè sọ̀rọ̀ àti tí lásán ọkọ ayé ni aláwọ̀ aláwọ̀ ṣe pé lásán lásán lásán ló jẹ́ wọ́n mi dáadáa kó wọ́n mi wọ́n ní ẹni rí ẹ̀wọ̀n náà wọ́n mi àtàlásán òmùlẹ̀ mọ̀fọ́ òmùlẹ̀ mọ̀fọ́ ah! alẹ́nu má lè sọ̀rọ̀ aláwọ̀ aláwọ̀ ọkọ̀ lórí lásán lásán òwúlò kílẹ̀ aláwọ̀ ṣé ẹgbẹ́ tó fi náà yọ̀ rẹ̀ ó yà nílé kọ́ máa yọ̀ mí nílé kọ́ máa yọ̀ mí ọkọ̀ wọn lásán ní aláwọ̀ aláìmọ̀kọ aláìmọ̀kọ ah. jíjẹ́ ìwà pa mi mo ní ká jíjẹ́ ká pa mí ẹ̀jíjẹ́ ká pa mí ẹ̀jíjẹ́ ká pa mí ẹ̀jíjẹ́ ká pa mí ọ̀nà àwọn ẹ̀jíjẹ́ ká pa mí ọ̀ tẹ́ ẹ bá pa mí mi ò ní lọ tẹ́ ẹ bá fọ̀rọ̀ mi ò ní lọ tẹ́ ẹ bá pa mí mi ò ní lọ. lọ́lẹ́ òòsà kabira ó lọ ní òòsà bàbá mi òòsà jogbojogbo. òòsà jogbojogbo kí ni mo ti lọ bẹ mo fọ gbogbo ẹ wọlé ikọ́ ah! sí ẹ̀wà ó lórí ó nára báyìí mo yọrí sọ́tọ̀ mo yàrá sọ́tọ̀ kò lè jíjẹ kò lè mú gbogbo ẹ̀ mọ́ra wọn padà òfò lórí òfò asọ lórí asọ mo fẹ́ kó ní ìgbàgbọ́ wípé kò sí ọlọ́run kan lẹ́yìn Allah àbí kí ni gbogbo yìí méjèèjì ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ ìwọ ó máa wù mí kó kó gbogbo òrìṣà ìjọ kó dáná sun gbogbo ẹ̀ dáná sun gbogbo ẹ̀ pátápátá fáfá ní ìwọ fúnra rẹ̀ ni òkú ẹ̀ wò ó ẹjọ́ ẹ gba ìsìláàmù lẹ́sìn òdodo gbọ́ sínú ayé yín àbí títí ẹ ní òrìṣà tẹ̀ ń bá kágun pàápàá àbí ẹ lọ rò nínú ọkàn yín pé ẹ jogún ẹ lọ́wọ́ àwọn bàbá yín ẹ̀sìn bàbá ò máa gbọ́mọ la ewé kan ò ní jábọ́ lára igi kó má sí mímọ̀ sí ọlọ́run ọba ẹ jọ̀ọ́ dẹ̀wà wò mo wá ń fi àsìkò yìí ṣe ìlérí fún ẹ wípé tí o bá lè gbà láti di mùsùlùmí òdodo èmi náà ṣe ìlérí fún ẹ wípé kò sí ìṣòro kí ṣòro tó o lè dojú kọ mi ò ní fi ọjọ́ kan ṣoṣo fi ẹ́ sílẹ̀. ọ̀rọ̀ ló gbọ́ yìí ṣó rọ́rọ̀ tó sọ tán ni èmi ti ṣe tán àti. tí bá gbé ẹyẹ dáadáa ọ ní kí n dáná sun àwọn òrìṣà yìí. mo láti kó dáná sun torí pé o fi irọ́ o fi ra mi lọ́kàn tó dẹ̀ jẹ́ gbogbo nǹkan tó ń sọ pátápátá irọ́ ni èmi náà ti wá ṣe tiẹ̀ báyìí o àfi kò ṣe tèmi sórí àwọn òrìṣà ọwọ́ ẹ̀yìn àfi kò kó síbẹ̀ kò dẹ̀ dáná sun gbogbo ẹ̀ pátápátá torí kìtì ẹ̀ ní kókó gan pàápàá òrìṣà tó ń sìn tó lójú tí ò fi ríran kò lè ó ẹ tí wà ń bẹ̀ kò fi bọ́ nǹkan kan kò lè fẹ́nu sọ̀rọ̀ wo kó sílẹ̀ kó dáná sun ló bá tán. <sighs> àbí ó fẹ́ dáná sun ni kó jẹ́ kí n máa bá tèmi lọ. má lọ má lọ má lọ màá sun ṣùgbọ́n kinní kan kọ mí lóminú tí n bá dáná sun òrìṣà yìí nísìn tí n bá níṣòro tí mo níṣòro ta ló fẹ́ dúró tì mí. Ah, mo wá ń fi àsìkò yìí ṣe ìlérí fún ẹ wípé kò sí ìṣòro kíṣòro tó lè dé bẹ́ẹ̀ kò sírú ipòkípò tó hùn kó wà mi ò ní fi ọjọ́ kan fi ẹ́ sílẹ̀ àbí. ó dà. ó ṣe é ọ̀rọ̀ òrìṣà iná ni dáná sun kí ni kókó ẹ̀. ọjà kérésìsì ṣé ṣàánú wà lọ́wọ́ ẹ̀. ah ìgbà tó ń dáná sun tó bá jẹ́ wípé ó ní agbára tó tọ́ kó ṣe dìde kó gbé ara ẹ̀ dìde. a kì í ká má tọ́ a kì ká má jẹ́ a kì àwòrán gẹ́rẹ́gẹ́rẹ́ ká má fowó ẹ̀tì síbi kan. ó ti dẹni àgbésọ̀rù lónìí ọmọ orúmọdé ti sọ́dẹ̀ ní yẹpẹrẹ ó ti di ìparun lónìí. kí ni. Ah!

ìṣẹ̀ṣe òṣèlú àkànṣe tó pa ó ìṣẹ̀ṣe làgbà ó ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà ó ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà ó. ìwọ ń dẹ pápá òun fẹ́ mẹ́ja òun dẹ gèrè òun fẹ́ mọ́mọ̀tẹ́kùn ò tó bẹ́ẹ̀ ṣé wọn máa ń fọwọ́ gbígbẹ mú àtè àtè ọmọ onítìmọ́ wọ́n pe ìgárá o sì ń dáhùn pé ọlọ́ṣà ntójú ọlọ́ṣà rí ojú rẹ̀ ó padà rí èmi mọ wí bẹ́ẹ̀. ìyà lára mi agágá ń jẹ mú mi àti túbọ̀ o. àti padà dé o. àgbà olóko àgbà lọ́la tó lóbi délé ọwọ́ ọ̀rọ̀gún ọlọ́mọ ó wèrè o. pamọ́lẹ̀. pamọ́lẹ̀. ọ̀sán púpọ̀ ní ìsàwọ̀ ọ̀sán púpọ̀ kùtùkùtù ní ìsàwọ̀ òwúrọ̀ adúlọ́ méjì ó gbè wọ́n ní kéjì ògbòrúbọ èjì ògbòrúbọ ẹbọ fi ẹbọ dà ẹbọ rẹ̀ ń lọ tàn lóṣooṣù wo ajagunmọ̀lẹ̀ tí sálákòóso ọ̀run ewé ọgbà jẹ́kìyẹyẹ gbà ewé ọgbà jẹ́kìyẹyẹ gbà torí pé kì í bínú ká jogún òdìdí àtàrẹ bẹ́ẹ̀ náà kì bínú ká gbọ́ ka ìwàsẹ́ ewé oríjì lórí kẹfọ́ oríjì wà lónìí birimu birimu. àwọn pẹ̀lú àwọn pẹ̀gbà. ọjọ́ ìjọba ti mọ̀ ṣe ọjọ́ ìjọba ti gbé ẹ̀yìn. ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ọ̀rọ̀ ìkà mẹ́sì ẹni olúwo ni làṣẹ wa. ẹ̀rọ pẹ̀tẹ̀ báyìí o tó tó bàgọ́ tù ṣe. ẹni olúwo ni làṣẹ wa. ọmọ kọ ayé ọmọ rẹ ọmọ rẹ lọ́jọ́ ó jẹ́ nílẹ̀ ọmọ rẹ jẹ́ lọ́dún ọmọ rẹ jẹ́ bẹ̀bẹ̀ ó jẹ́ àtọ̀ ó jẹ́ àtọ̀ ìfọ̀túnmọ̀ jẹ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ bọ̀ yẹ̀kú fún yẹ̀kẹ̀tẹ̀. ẹnu ọjọ́ bẹ́ẹ̀ ni ọdún tó ń bọ̀ ọdún tó ń bọ̀ agbẹ̀rù lórúkọ bẹ́ẹ̀ orí bọ̀ tẹ̀rù ṣètò àyànmọ́ kò fún ẹnì kankan ṣe rí pálí mi. bàbá mi ọ̀rẹ́ ọ̀kàrẹ̀. ǹjẹ́ mọ̀ pé òrìṣà tá a bá sìn tá a bá ń lé ọmọkùnrin yẹ òrìṣà ṣetán àti pàwọn ni. bẹ́ẹ̀ ni. ẹ̀yin ẹwẹ́ni tó wá nìsín. báwo lẹ ṣe mọ̀ kó tó ṣe arábìnrin láì dífá láì ṣètùtù ẹ̀sùn mọ́ kó tó ṣe é ọ̀kàrẹ̀ torí ẹ̀ ni mo ṣe sọ fún ọ wípé òrìṣà tí èèyàn bá ń sìn tí ń bọ̀ láàárọ̀ tí ń bọ̀ lọ́sàn tí ń fún lóúnjẹ lálẹ́ dájúdájú bó bá tásìkò tí mi sí ara tí ó bá yàn sọ̀rọ̀ kò sẹ́ni tí ó rojọ́ fún òrìṣà tí mò ń sìn ó dá lójú ó dá lójú pérégede gbogbo ọ̀rọ̀ tí n bá sì sọ rèé mo sọ lójú atẹ́gùn mo sọ látòdù ọkàn mi wá ní torẹ́ mi òrìṣà ni mí ó ti yé ọba ah, òrìṣà tí mò ń sìn mà tóbi púpọ̀. àti pé tẹ báǹkì òṣàwọn náà mo máa ń gbọ́ bẹ́ẹ̀ báǹkì. mo mọ̀ ọmọ gbọ́ ń gbọ́ wọn fi wà kan lé ọ kúrò lọ́dọ̀ mi gbogbo àsìkò tí n bá ń bọ̀. ẹ máa ní pé iná oníṣà ojú alẹ́ òun ìrànwọ́ ìrànwọ́ níṣà ojú ọ̀sán ìkáǹkà kàkà àgbo ìmọ̀yàn rí o irú rẹ̀ ni mo ti ń láyé rọ́ọ̀mù ìsá rẹ̀ rí o òkú tá a bá bí léèrè ní dáhùn àgbo ìmọ̀yàn kì í ṣe ayé tí kí ń jẹ́ tọ̀hún atúyàgbá kárí ayé ọ̀ka mọ́ nìyẹn kalẹ̀ ẹlẹ́wò àgbo ìmọ̀yàn ó ti yí ọba wọn àǹfààní wà fún ọ o bó ṣe wà wọn o tó ń bá fojú rẹ̀ hàn án tán tó sálẹ̀ lójú rẹ̀ ọgbọ́ ibikíbi tó o bá wà gbogbo àgbáyé tó o bá ti pè é ó ságiri mọ̀yàn ooo ó sì ní ewu ńlá tó pè délẹ̀ ó ń gbé kòkò wá fún ọ ẹ wá sì ti gbé kòkò wá fún ọ fọ ọmọlẹ̀ lójú ibi tó ti lówù ni. bọ́ bá ti fọ ibẹ̀ ni ìdààmú ń pe sí ibẹ̀ ni ọ̀tàn sí tí ò sì ti ń gbérí mọ́ ó ti yí ọba hàn bọ́ọ̀ bá sì ti ṣe é. ìkòkò ńlá rọ o rọ o nígbà tó ti ṣe o tá a fi dá padà fún lódìndín yíyọ. ọgbọ́n etí rẹ mélòó kí ló fi ń gbọ́ ọmọ mi ọmọ kí n gbọ́ náà. oníṣà alẹ́ bẹ́ẹ̀ ni òun báyìí fún ní ìwọ ló ikú ò ní pa bàbá mi. ọ̀kàrè ọ̀kàrè ọmọ mi súnmọ́yì súnmọ́yì ó ṣoríire. mọ̀jẹ̀ mo rò jì ọmọ agbótikúyọ ọmọ yìí ọkọtọ ní kùn jìfà ìjọ mi ti jẹfà ikùn ni òtó rogodo pẹlẹbẹ nínú aké ikúyà mọ omi sàlùjó ọmọ agúnyán dúdú falèjò dúdú lórí ẹni dúdú ọmọ agúnyán pupa falèjò pupa lórí ẹni pupa ọ̀kàrè ọ̀kàrè ọ̀kàrè ọmọ àjànàkú kì í yára ọmọ tẹkùn bàbí ìgbẹjọ ayé tótó. ayé tótó. tótó tó ayé. ẹgbẹ́ mi ni ọmọ náà mọ́nà ìjákàjẹ́ ọmọ ọgbà o. ẹ má mọ ìjákàjẹ́ ọmọ awógbẹ o. àbàtà ojú àbàtà ojú ẹ̀rọ ìjákàjẹ́ ọmọ awógbẹ mọ̀jẹ̀ kẹ́jẹ̀ ọmọ àwọn gbẹ. àbàtà olú àbàtà olú. ẹ ẹ àjẹsẹ̀jẹ̀ ọmọ àwọn gbẹ. wọ́n pe ojú dá wọ́n pe ojú dá. ọlọ́bẹ̀rẹ̀ ẹ̀yin àgbàgbà ló bẹ̀rẹ̀ bóyá olúwo kò dá. àwọn ìyá mi lọ́kùnrin lọ́kọ̀ọ̀kan wọn ni màá fi rọ́hùn sẹ́wọ́n lójú ní ìsáláyé. odò mọ́ mi gbogbo rọ́ títìtì òun ló múná àgbàgbà mẹ́fà wọ́n ní bá kí ni ń dá wọ́n ní bá tá a mi ni wọ́n wá jáwé adé má jàgán jàgán jàgán jàgán jàgán lọ́wọ́ ọjà ẹnì kan àjàjà kó bá kẹta lù. ǹjẹ́ lẹ́rìí pẹ̀lú wa níbi ẹnu ọ̀sọ̀rọ̀ kó wá sọ̀rọ̀ fún ọ àdàgé péjọ àdéwé gẹ́lẹ́ àtìdí labẹ́labẹ́ fọwọ́ bá wà wá o akérò gbọ̀jà rọ́gùn yẹn tó tó. ẹ má jẹ kẹjẹ ọmọ ọgbẹ o ẹ má jẹ kẹjẹ ọmọ ọgbẹ o àbàdà olóòrè. náírà lọ́là tóbi délé ọwọ́ ọ̀rọ̀ fún ọ̀nà ó gbòòrè o àjùbà lákè. àjùbà lóko àjùbà lọ́là tóbi délé ọwọ́ ọ̀rọ̀ fún ọ̀nà ó gbòòrè o. ẹ jáde sí ẹ̀yìn èèyàn yìí. àwòrán o ẹ jáde sí yẹn jáde sí yẹn jáde sí yẹn jáde sí yẹn á pè tuntun ọ̀nà. òun rèé o níbi ọ̀rọ̀ kù sí rèé o ẹni tí ó bàbá gbé báyìí o ẹni tí ó rúgbó ògùn rọrùn. bàbá alábísí ní tí mo fi ní ẹ mú lábísí wá ń ló délẹ̀ yìí ẹ sì mọ̀ pé gbọ̀ngbọ̀n ní kan lọ́rọ̀ kò sí bó ṣe lè wù kéde àìyedè wà láàrin wọn tó òun níyàwó rẹ̀ ṣẹ́ẹ̀sì wàá rí àṣekágbẹ́ ètùtù yìí lábísí ló gbọ́dọ̀ gbé kó lọ rèé dà sí kòríta nígbà tó bá dà sí kòríta tán tí ó fi wọlé kò gbọ́dọ̀ wẹ̀yìn kò sì gbọdọ̀ bẹ́ẹ̀ lọ́n kan sọ̀rọ̀ kò sì gbọdọ̀ jáde lọ mọ́ lábísí ńgbà lọ́wọ́. àmàyí kọ̀ọ̀kan sáwó lọ́wọ́ kò jẹ́ panu rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ẹ̀yìn ẹ dákun kí ni bẹnu bá wọ yìí. ṣé ìgbọ́ gbogbo tí mo sọ nísìnyí. ṣé ẹ sọ fún mi pọ́nmọ́ mi ń bọ̀ àgbétutù gbàgbé ọkàn ni kẹ́ tó ni mo wá. bí sẹ́tọ̀rí ọkọ rẹ̀ la ṣe pè wá ni òun ni ó ṣe àṣekágbé tutù yìí tí gbogbo nǹkan tó rùn tí ó fi tán lẹ̀ ni yóò bá gbé ilé. òun yóò gbé ni yóò lọ rè é dà sórí ta lásán yóò sì wọlé bó bá ti wọlé kò ní sọ̀rọ̀ mọ́ tílẹ̀ ó sì mọ́. gbà kínní lọ́wọ́ mi oje. ẹ̀yin awo kò lè ṣeé ṣe o mi ò lè gbé tutù nítorí àbàtà ó ti lé mi sílé bàbá mi láti bí òṣùpá mẹ́ta ó ní mi ń sáya rere lọ́dẹ̀ òun mo sì ti dúró lé bàbá mi kò lè wá ní sọ̀rọ̀ nísìkan wá ní wá gbé tutù kò lè ṣeé ṣe o bàbá mi ò lè gbé tutù torí wọ́n ní òrìṣà tí ò bá lè bo ẹnu kò lè bo ìdí kó ṣe tiẹ̀ kí n ṣe tèmi mi lè gbé tutù o hmm. kò lè ṣe é ṣe bàbá. bó ṣe jẹ́ ló wíwù kò lè gbé tutù. Ah, kò lè ṣe é ọmọ tí èmi tí mo pè wá ló lé mi pé tọ èmi ò fẹ́ kí ọmọ mi o kó máa ṣí káàkiri lọ́kọ o kí n sì parí ìjà fún ọ kó sì máa jẹ gbé lálàáfíà tó pè mí ò ń bàbá òun ọmọ tèmi ni kémi ò máa tọ́ o ọmọ mi ò ń ṣe kiri bàbá ẹ wò bí bá ṣe ṣe ara ìlú ṣe ọmọ mi ò lè gbé tutù o pàkásí. kò lè máa gbé kínní yìí. kò lè ṣeéṣe rárá kò lè ní. àmì ìjà lọ. kò lè ṣeéṣe. ó ń bá àwọn olóyè kọ́ ẹ̀jẹ̀ lọ́rùn. bàbá bísí. egbò egbò ẹ bẹ tà. ṣé ẹ wá bá àwọn àgbàwọ sórí ìdúró. bàbá bísí. àtò ọ̀rọ̀ ọ̀rọ̀ débi o. ṣé ẹ mọ̀ pé tá a bá rẹ́ni da kínní inú kó tó wò yí ọ̀la àbọ̀tán fìlẹ̀ sọ̀rọ̀ bọ́ra o. ẹ̀yin nígbà tọ́rọ̀ wa rí báyìí kí ni a wá ṣe sí gbogbo tó wà nílẹ̀ bàbá lábísí ló ti kọ̀jálẹ̀ tó ti ń mú lábísí lọ kí ni ká wá ṣe sí tó wà nílẹ̀ báyìí. kíní yìí kò sì gbọdọ̀ ju ìdáyé ọ̀la lọ bó bá ṣe kọjá àdọmọ yòókù. assalamu alaikum. máa sọ̀rọ̀ rẹ lọ. èmi torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí náà èmi ni mo kọ́ ọ̀zẹ̀. Hmm mo dẹ̀ wọ́n pé eh, kí n bá gbé ṣebí kò ṣáà ní avet mi. as in kò sí nǹkan kan tó máa ṣe fún mi. Hmm. kò tọ́sùnà kí n bá gbé o pàápàá jùlọ irú ẹ̀sìn tí mò ń sìn àmọ́ mo ti ṣèlérí fún pé kò sí ìṣòro kíṣòro tó lè dojúkọ kò sí nǹkan kí nǹkan tó lè ṣẹlẹ̀ sí mi ò ní fi ọjọ́ kan fi sílẹ̀ ìdí nìyẹn tí mo ṣe fẹ́ bá hmm. gbé ẹ ṣáàtì ní kò ní avet mi àbí. torí n tó wà nínú níta ní ọwọ́ àgbẹ̀ èèwọ̀ méjì péré ni nígbà tó o bá ń gbé lọ o ò gbọ́dọ̀ wọ́n fi lọ rèé da ẹ̀jẹ̀ yìí nù sórí ìta kan tọ́ ọ bá wá ń padà bọ̀ náà ọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ nígbà tọ́ ọ bá sì ti wọnú ilé báyìí ọ̀ gbọ́dọ̀ jáde mọ́ kò jù bọ́ọ̀ náà lọ. tí n bá ti wọlé kí n má jáde mọ́. o gbọ́ mọ́ dẹ́jà o tọ́ ọ dẹ́jà tọ́ ọ lọ rèé jáde àbàtà ó kú ni o. Ah, kí n ṣáà má jáde. mo sọ̀rọ̀ mo sì jáde lọ mọ́ ogún àbọ̀ o. ìgbà tí ò bá ní bàbá ń gbọ̀ tó ti sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ àgbè fún. ká ló rọ́ṣọ mọ́dì ká lọ́dì mẹ́sọ. kí ni sáà tún máa gbọ́ fún wa wo. orí lórí sọ́kàn akin. ewu tí mo sọ fún mi kọ́ mọ́ sọ̀rọ̀ o tó bá ti lè wọlé tó dànù tó wọlé mọ́ sọ̀rọ̀ o. ibẹ̀ nílẹ̀ ọlọ́rẹ́ tẹ̀rẹ̀ lọ́pẹ́ o ẹ ká tẹra mọ́. ilé méjì ilé méjì. ṣàwárà òní òfin hàn ẹ wọ mọ́ṣáláṣí ni. ẹ mo kàn ní kí n parí àdúrà kékeré tí mò ń ṣe lọ́wọ́ yìí. ẹ ó dá ń ta mọ́ṣáláṣí náà ẹ ẹ ìmọ̀mù mo ní kí wọ́n sáré sọ̀rọ̀ kan fún yín ni bàbá ọmọ yìí kàbírà ẹ parí àdúrà yín kíákíá kẹ ẹ wá lọ síbi tó wà báyìí báyìí báyìí kẹ ẹ lọ gbálẹ̀ o ibi tó wà inú ìgbèkùn ńlá ni o náà mọ̀ èmi náà ń ṣètò àdúrà lọ́wọ́lọ́wọ́ lọ́lọ́run fún wọn nínú àdúrà mi sótìyé ni mo ṣe ń sáré bọ̀ mo pàdúrà tí ni ẹ náà á pàdúrà tẹ́ ń ṣe ìtì kẹ wá sáré lọ kọ́mọ ẹ máa kú síbẹ̀ ó yá. ẹ ṣe àfa ó dàbí pé mo ti sọ fún yín tẹ́lẹ̀ mo sọ fún yín ní ọ̀rọ̀ kàbírà mo ti yọ̀ǹda kàbírà mo ti kọ́ lọ́mọ pátápátá ó da ìfẹ́ ní gbèsè ayé mi mọ́ sọ̀rọ̀ mi ti yé yín ẹ jẹ́ kó mọ́ bá tiẹ̀ lọ. ẹ náà ti wá gbàgbé òun Yorùbá tó ní ọmọ ẹni kì í burú títí ká lérò ọmọ náà fi kópa jẹ alukuran dẹ̀ jẹ́ ká ẹ mọ̀ yìí pé sọ́bùrì wá sọ́bùrì ó ní ká máa kọ́ àwọn èèyàn kọ́ máa ní sùúrù ká àwọn èèyàn ní sùúrù ẹni sùúrù o ẹ má yẹ kọ́ bọ̀ ikú síbẹ̀ yẹn imam imam ah tọmọ yìí bá kú síbẹ̀ yẹn bàbá ẹ máa jìyà iṣẹ́ o ẹ̀yin ni o ẹ̀yin ni o já imam tèmi nìyẹn o ẹ̀ ń dé o. àfáà afa ọlọ́run bí afa ọlọ́run ló pera rẹ̀ torí ní kejì yẹn wá sọ yìí àfikún ọmọ ṣe o ní wérewére ní kíákíá tí ọmọ yẹn bá kú sínú ẹ̀ṣẹ̀ ìwọ ló máa jìyà ẹ̀ lọ́rùn ó yá gbéra. ìyá akúnlé. ìgbọ́rọ̀ ní bàbá kọ́lá ẹ mú alájá ká tó kẹ́kọ̀ọ́ pàdé bíṣọ́ọ̀bù yóò bá sì gbé bòó nìkan gbé là torí pé mo mọ̀ ọ́ dáadáa kúnlé náà sì jọmọ tó da wájú mi ló jẹ́ mo mú ọ̀rọ̀ yìí wá tó ẹni tí. látìgbà tí baálẹ̀ ti ṣòfin pé ọmọkọ́mọ tí wọ́n bá gbá mọ́ lẹ́yìn aago mẹ́sàn-án <laughs> ikú ni o kí ló sì jẹ́ kí baálẹ̀ ó ṣòfin àwọn tó wọ́n kó wa ní nǹkan ṣẹ̀báyé ni tí wọ́n wá ń jí wa lóòṣà wa lọ lọ́jọ́ kí baálé ó ṣòfin bẹ́ẹ̀ o wọ́n wá wò ó pé tiẹ̀ ní tèmi o ọlọ́run ní já fojú sunkún àwọn ọmọ wa lọ́jọ́ wọn á ṣàlàyé fún un ohun tí kúnlé bá ṣe ń ta dago mẹ́sàn-án àbáago mẹ́jọ àbọ̀ kọ́ wọlé wá. bàbá bọ̀rẹ̀ ẹ ṣé mo dúpẹ́ ọ̀rọ̀ tí ń lò kú ní dojú ẹ̀yin náà ní gbọ́mọgbìn kọ́lọ́ ẹlẹ́dàá mi ó ṣàánú mi. ìdákẹ́ gbogbo ìgbà náà ni mò ń pè lọ́sàn-án lóru tí mò ń bá a sọ̀rọ̀ àmọ́ bó ṣe sọ fún mi náà mo ti gbọ́ yín tó túbọ̀ bá sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ dákun bẹ́ẹ̀ bá rí ẹ bá ń pín ẹ bá ń bá sọ̀rọ̀ ọmọ yín náà ni bóyá náà tẹ̀lé ni ó gbọ́ lẹ́nu yín ẹ dákun ẹ ṣàánú mi àbíbò wà nínú ìsìn aago mẹ́sàn-án ẹ ṣàánú mi àmọ́ bẹ́ẹ̀ ti wí náà mo ti gbọ́ ń tẹ̀ yín bá sọ̀rọ̀ ẹ kó bàdé ìjìrì ọmọ mi. ìjìrì rẹ. mo náà lọ́jọ́ sí wá ṣàlàyé fún un lórí ọ̀fẹ́. ẹ bá ń rọ̀ ọ́. mo ti di bí aago mẹ́jọ àbọ̀. mẹ́jọ. kí ni èèyàn tiẹ̀ ń ṣe dáago mẹ́jọ àbọ̀ èmi làgbà ń ṣe lóko tí ń dòrú dọ̀gànjọ́ àfẹ́ tí ó bá jíṣu ẹgbẹ́ wa kí ló ní tí ń ta àgọ́ mẹ́jọ àbọ̀ bọ́mọlúàbí ó pẹ́jù ń ta àgọ́ méje mẹ́jọ kó wọnú ilé rẹ̀ wá ẹ dákun bàbá mo ti gbọ́ tẹ́ wí yín bá sọ̀rọ̀ yín náà bá ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ò ní dojú rú ẹ̀yin náà ò ní gbọ́mọ gbé o. Yeah ọ̀jọ̀lẹ́bí ó ti ẹ̀dá báyìí ọ̀rùn ọ̀bẹ jáde ni. wọ́n ti jíṣẹ́ rẹ fún mi pé o ti wáyà yín tẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣà lọ́wọ́ wá kó wò ó ìmọ̀ tún ìmọ̀ jọ gbogbo ìmọ̀ tí ní bá dìbà tó bá tọ̀sán gbogbo ó túká ni ọbẹ̀ tó ìsà. bẹ́ẹ̀ni ní àkọ́kọ́ ọ̀jọ̀lẹ́bí tẹ ewé yẹn mi ò jẹ́ bẹ́ẹ̀ máa wọ Isaac ní orúkọ mi i'm a pastor. ìwọ́n ti parí ọkọ ẹ̀ẹ̀kejì kí ni èrè tẹ́ ń rí lórí àwọn òrìṣà wọ̀nyí látìgbà tẹ́ ti ń sùn. àǹfààní kí lẹ jẹ lára àwọn òrìṣà tẹ́ ń sìn. ọ̀tọ̀ ni ó tá a kọ́ yín o ṣùgbọ́n ìjẹkújẹ tẹ́ ń jẹ kiri àwọn ẹran pẹ́pẹ́yẹ oúnjẹ nǹkan nǹkan tí wọ́n fi ń bọ òrìṣà ló padà sọ yín di abọ rẹ̀. a mú mi rí i nínú ìmísí wípé ẹ̀yin ló yẹ kẹ́ jẹ bá lẹ̀lẹ̀ yìí. sori sori ìran tó lórí o torí bàtà lọ báyìí tó lọ ẹ̀ ó kà gbẹ́rẹ́ wọ́n lẹ́kẹ́ ọ̀rọ̀ mi sọ̀rọ̀ kù. irọ́ ló pa èmi baálẹ̀. <laughs> ohun tó ṣẹlẹ̀ ni mo rí kódà ẹ̀yin ni ẹ padà wá wà nípò balẹ̀ tí ẹ gba ìlú yìí lẹ̀ torí pé àsìkò kan bọ̀ amúmirí pé bí ewé bí ẹ bọra àbáwọn òrìṣà ká wọnú ìlú yìí wá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn ènìyàn wọ́n á pa ọmọdé wọ́n á pa àgbà wọ́n á pa kúkúrú wọ́n á pa gígùn. ẹ kú àlàgbà. ẹ rà sáà ẹ kú iṣẹ́ olúwa. olúwa ló kú iṣẹ́. Hmm, olúwa yóò máa sọ agbára yín dọ̀tun. àmín jésù. ẹ ṣeun à ń gbúrò yín fátáfátáfátá. àwa náà kọ lọ́hùn ni. èmi tẹ́ ń wò yìí èmi ni ọ̀tún baálẹ̀ gbòòrò kò. kẹpẹ o. ẹ ṣeun kẹpẹ o. ẹ ṣeun. ṣé kò sí nǹkan tá a rí. wọ́n lẹ̀ṣẹ̀ ìdédéṣẹ́ o nínú òlu wa tó lágbára jù wá lọ ìdí nìyí tí baálẹ̀ lórúkọ gbogbo ìlú tí wọ́n fi rán mi wá bá yín torí pé a mọ ọ̀nà tí ẹ gbọ́ra táwọn yìí ń gbà wọ̀lú bí ti ń pa kúkúrú ní ń pa gígùn. ọkàn wa ò balẹ̀ àròrò sùn àsùnforí lóṣù ká olóko òróko lọ bẹ́ẹ̀ lolódò lè rodò. Hmm àti baálé àtàwọn àjòyè bá a bá sùn ojú ojú kan láàdì á sì kalẹ̀. agbóró alájú kalẹ̀ kẹ́bọra ń pa wá tán nílùú agbéra a pè gbogbo àwọn ọdẹ ìlú pé kí wọ́n lọ kojú ẹ̀ ipa àwọn ò ká a ránṣẹ́ sí àwọn alágbára láti ìlú míì kí wọ́n bá wa kojú ẹ̀ ipa àwọn ò èyí ni ìgbà tí ìròyìn wá ń kàn wá lára kíkan kíkan kíkan pẹ̀lú àwọn iṣẹ́ ìyanu tí ń tàtọwọ́ yín jáde. olúwa ni èmi kọ́. àdúpẹ́ baálẹ̀ ló wá rán mi pé kí n wá bá yín bẹ́ẹ̀ ṣe ràn á lọ́wọ́ nínú ìlú wa. àdúrà lẹ́ ṣe fún wa ní omi kan lẹ́ gbé fún wa táwọn sí gbogbo ìlú ni bó ṣe pípa bó ṣe ká lè dènà ká sà bọ́ lọ́wọ́ ogun ẹbọra yìí. ẹ ṣàánú wa o. olúwa ọlọ́run alágbára ló máa ṣàánú gbogbo wa. àmín. tí mo bá gbọ́ yín lágbọ́yé dáadáa ẹ fẹ́ kí n ká lọ sínú ìlú ọ̀dọ̀ yín bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni hmm. a ti kọ́ pé nípasẹ̀ orúkọ rẹ̀ gbogbo orúnkún ni yóò wólẹ̀ ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ nígbàgbọ́ bí? a nígbàgbọ́. ẹni gbàgbọ́ bẹ́ẹ̀ni torí bíbélì mi sọ pé tí ìgbàgbọ́ bá mọ bíi kóró mustadi ẹ̀yin yóò pàṣẹ fún òkè kí ó ṣídìí òkè yóò sì ṣídìí hmm. tó bá ṣe pé lóòótọ́ ẹ bá nígbàgbọ́ ohun tí ẹ kọ́kọ́ ṣe pẹ̀lú àwọn aráàlú yín ni pé ẹ kọ èṣù àti iṣẹ́ rẹ̀ sílẹ̀ lẹ́yìn tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tán ẹ ó ṣípayá ọkàn yín sí olúwa ọlọ́run alágbára á dẹ̀ gbọ́ àdúrà wa bẹ́ẹ̀ ṣe fẹ́ invite mi lọ sọ́dọ̀ yín um, màá wá ṣùgbọ́n ẹ jẹ́ ká tẹ̀lé bàbá fún àdúrà ní orúkọ jésù. ṣùgbọ́n ní àsìkò tá a wí ẹ̀yin lẹ wà nípò balẹ̀ tẹ́ ẹ gbà lú ilẹ̀ kódà amúmirí pé èmi pẹ̀lú yín a padà lọ sí ọ̀dọ̀ senior pastor wa tá a lọ dúpẹ́ ń bẹ̀. ẹ rọra sá o ẹ rọra sára díẹ̀ ẹ rọra sá ẹ jókòó ẹ rọra olóyè. alàgbà ẹ̀sán akínyìn o. àpẹ̀lẹ́ mo máa rí yín. ẹ rí wa ẹ̀rí pé ẹ̀rí pójú mi sọ̀kalẹ̀ lọ́tẹ̀ ju ti jóni lọ. olúwa ṣe o. tìdùnnú ta dùnnú tayọ̀ tayọ̀ la wá lọ́tẹ̀ yìí. olúwa ṣe o. ẹ gbogbo tẹ ní ká ṣe mo jíṣẹ́. Ah. bẹ́ẹ̀ sì ti ní òrí náà lọ o bá rí kẹ́ ẹ ṣe ni. báyìí wà rí. a ah, ọkọ òdu. ẹ alàgbà àkèyí o. Ah, ẹ dìde ẹ dìde sá. olúwa máa ṣagbára dọ̀tún o. àmì àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín. kí ló wá dé tí ẹ gbé baálẹ̀ dìde ah! ṣé lè bá ránṣẹ́ sí mi kí n wá. Ah! bẹ́ẹ̀ ni ṣùgbọ́n baálẹ̀ mọ rírì yín àwa fẹ̀mí ìmoore hàn ni. alàgbà àwa fẹ̀mí ìmoore hàn ni ó yẹ ká má yọjú sí yín ẹ rí èmi àti àwọn olóyè mi àti gbogbo ìlú mi pátápátá làwa fẹ̀mí ìmoore hàn àwa wá lásán àmú ẹ̀bùn kékeré wà àgbé ẹran wa iṣu ah. èlùbọ́ àti tòlótòló àti gbogbo nǹkan tẹnu jẹ náà làwa fi dúpẹ́ ah. kẹ má bínú ẹ bá fọwọ́ bá bẹ́ẹ̀. ń bẹ lágbára yín àgbẹ̀mọ́ <laughs> wa dúpẹ́. balẹ̀ ṣe rí ẹ̀yin àgbàlẹ̀bọ̀ ẹ ní ibi tá a bá pè lórí a tẹ̀lẹ̀ òjíṣẹ́ ọlọ́run ni Samuel ọba ni Sọ́ọ̀lù ṣe hmm. òjíṣẹ́ ọlọ́run ni Samuel ọba ni dáfídì ṣe bíbélì tí mo gbé dání sọ pé kí olúkúlùkù ọkàn kí wọ́n tẹrí wọn ba fún àṣẹ ọba nítorí pé àṣẹ ọba wà láti ibì kankan wá bí kò ṣe láti ọ̀dọ̀ ọlọ́run wá ọlọ́run ló yan ọba ẹ̀bá ti ránṣẹ́ pè mí ṣùgbọ́n síbẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe ẹni tí ẹ máa wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó ṣe yín lóore gangan òní ọlọ́run bàbá àgbà kábíyèsí òun náà lè máa dúpẹ́ lọ́wọ́ yìí àmìlẹ́ ìtẹ̀ ṣe fún ìjọ ọlọ́run yìí náà àdúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣe lọ́wọ́ ẹ ṣe ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣeun ẹ jẹ́ kí kí n pè wọ́n kọ́ bá yín mú nǹkan lè jẹ. àti jiyàn àti jiyàn tó máa bà torí ọ̀kẹ́rẹ́. rárá láti yàyà ọ̀dọ́ yìí mo ń bọ̀ mo ń bọ̀ ẹ̀rọ ẹkú jòkó. fún ìdí èyí ẹ padà. ọ̀jẹ̀ labí ẹnu ẹ̀ dùn ọ̀pọ̀ ẹnu ẹ̀ dùn ọ̀pọ̀ sórí látìgbà tí tó ti wà ní kékeré báyìí mo ti mọ̀ pé ojú rẹ ọ̀ọ́rùn mọ́wó ọ̀fẹ́ owó wo tó bá jẹ́ pé òòsà àṣàngó ló gbójúlé tó fẹ́ tà àbí tọlọ́mọlú àbí elérinlẹ̀ àbí wọ́n lọ mọ́lẹ̀ lọ́fẹ́ lọ rèé tà wo tẹ́ ẹ bá pógún tẹ́ ẹ gbé ọgbọ̀n báyìí tẹ́ ẹ bá dẹ́sẹ̀ wọnú léyìí èmi ti wọ́n lọ o ikú ni mo sọ fún yín ikú ni gbogbo ẹ̀fì ìfìyàjẹ bẹ́ẹ̀ mo sọ fún yín. bàdá mi gbogbo àwọn òrìṣà tẹ̀wé kò sí nǹkan tẹ̀mí fẹ́ fi ṣe kódà tó bá jẹ́ pé mo padà kó wọn máa lọ sun wọn ná sínú ọgbó ni kó o dànù torí pé àtipẹ́ wọn lẹ̀ àti ẹ̀talẹ̀ òun kọ́ ni tó important bí o ṣe pé mo wá láti jẹ́ kí ẹ gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà yín kí ẹ lè dé àyè tí olúwa kọ kalẹ̀. kò tó kankan kò burú tó bá bí yín da tó bí yín da ẹ kẹsẹ̀ òsì yín kẹ ẹ kó lé tira nígbà kan kẹ ẹ wọlé wá kẹ ẹ wá kó sà kẹ ẹ wá kó sà bẹ́ẹ̀ bá ní ikú ìmọ̀sọ bẹ́ẹ̀ ikú ni gbogbo yóò fi ṣèfàjẹ́ bẹ́ẹ̀ mọ̀ sọ fún yín. ẹ̀yin ẹ̀yin ọ̀dẹ́wù mi ọ̀dẹ́wù mi mọ̀ ọ̀dẹ́wù mi. my dear ṣùgbọ́n èrò pé bàbá táwa bá táwa wà sí ìrere yìí tó lérí oògùn tó lérí ikú sí wa yìí ṣé lè rò ní ṣe kankan fún wa. kò sí nǹkan kan tó máa ṣe wọn halẹ̀ lásán èmi mọ̀ pé ní ìgbẹ̀yìn gbẹ̀yìn padà gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ẹni torí pé gbogbo ọkàn láti tẹríba. àmì lórúkọ Jésù bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù. ìṣẹ̀ṣe òṣèdánù ra ẹ ká tẹra mọ́. ilé méjì ilé méjì dúró bẹ̀. dúró bẹ̀. ẹnlẹ́ níbo lọ ti ń bọ̀. láti ìlú ọ̀dọ̀ wa ni mo ti ń bọ̀. láti ìlú yín. lẹ́yìn ìlú mi ni mo ti ń bọ̀ àlẹ́. lọ́wọ́ wá sílùú onílù láàjì. ìpè ń bo ni wọ́n pè ń lu onílù ìlú tá a bá lọ́mọ sí ìlú ẹni náà ni ọmọ mi ni mo wá wò lẹ́yìn ó ti dá a báwọn ẹ̀yin lè máa ń yí òòṣà àlùwà kó wo kékeré owó lẹ o èyí lọ́jọ́ òkú ẹ pé. èyí ló bá yé wọn ohun tó ń sọ fún yín ni pé ẹ̀yin tẹ́ ẹ máa ń wá kóòsà nílùú wa rèé. kàbírà ọmọ mi ni mo wá wò. kàbírà. bẹ́ẹ̀ ni. ǹgbọ́ ta ni jẹ́ kàbírà. ọmọ kan tí wọ́n gbóòsà lé lórí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìyàwó àbàtà. bẹ́ẹ̀ ni. bàbá wa dé bẹ́ẹ̀. tó bá lòun ọ̀mọ́ rí. lẹ́lẹ́ hmm. máa rún. ikú ni kì í sàrùn. bẹ́ẹ̀ tó bá wù yẹn ṣe fún un. bẹ́ẹ̀ ni. lóòótọ́. bẹ́ẹ̀ ni. ọdẹ olójú. Ah, ah, ah. yàrá. ọ̀nà ó tiẹ̀ tọ́ báyìí. Cabirá. Cabirá. Cabirá. àbí irú ohun èwo ló à ń sùn irú oorun wo ló ń sùn èmi àtàwọn ọ̀rẹ́ lájọ wà. illallah muhammadu rasulillah sallallahu alaihi wasallam báyìí eléyìí pọ̀. ìwọ ló fà á ìwọ ni nígbà táwọn aṣọ́de wọn ló ń bàbá ẹ wá sẹ́nu ọ̀nà ẹ̀ gàngàn wọn kanlẹ̀kùn wọn dẹ̀ mọ̀ pé òbànú lé kí ló dé tó ṣílẹ̀. Kàbírá kí ìbá ṣe pé bàbá rẹ ó lẹ́bọ lẹ́rù kí ni dé tí ń rìn láàjì. bẹ́ẹ̀ ni àgbàlagbà láìṣe ọmọdé pàápàá jùlọ ó ti farahàn gédéǹgbé wípé àwọn ni wọ́n ń kó ṣàlùwà yìí lọ́ta. Hmm, hmm, hmm, rárá o rárá o ẹ má jẹ́ ká rò lọ síbẹ̀ kábírà kí ló dé tó ò ṣílẹ̀kùn nígbà tó wà kúnlẹ̀kùn ló ah, wà. Yo ò lè ṣílẹ̀kùn mi ò lè ṣílẹ̀kùn. ó dáa kí ni nǹkan tó fẹ́ kí ló ṣe fún mi. ó dáa ó dáa balẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ibo ló kú alájí wa. ayé pé méjì ayé pé méjì ooo. Rájú ayé. Ẹ̀yin mú mi ní obìnrin. Ẹ kú ìyá. Ọlọ́run ní jẹ́ ká rí ilé ìmọ̀. Agbos Islam. Ẹni máa kú abẹ́lẹ́ òun kó dàgbà. Àwa yé kú kan ò sí. Ibi tí ẹ fẹ́ lọ ìlú ayé kò tọ́ tẹ́ ẹ fẹ́ lọ tẹ́ ẹ fẹ́ lọ fi ẹ̀hónú hàn ẹ bá jọ nítorí ọlọ́run ẹ má lọ ṣé ń gbọ́ mi ẹ má lọ o torí pé tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ bá lẹ́ǹfẹ̀ ẹ̀hónú hàn píkṣọ̀ tó máa rí sẹ́lòmí ni wípé àwọn mùsùlùmí nítorí pé ọlọ́run mú wọn mú kan wọn kú ò wọ́n wá ń ṣe jàgídíjà wọn wọ́n wá ń dàlú àwọn rú wọ́n á ní àwọn tó ń kọ́ wa lẹ́sìn ní nǹkan bá wọn tí wọn ò lè mú mọ́ra yín torí bẹ́ẹ̀ ẹ má lọ rárá rárá ó káwa náà la jù yín lọ ọmọ mùsùlùmí kan ń dà kò ń ṣèjọba bó ṣe wọ lóhun ló ń ṣọlá ẹ o ẹni tó ń lọ ṣòkòtò tó bá dé jẹ́bà kò ní bọ́lẹ̀ o láíláí á dé ṣòkòtò ẹ o ẹni bá dẹ wọ mọ́tò látẹ̀kọ́ tó ń lọ jẹ́bà tó wọ mọ́tò ṣòkòtò látẹ̀kọ́ tó ń lọ jẹ́bà ó máa sọ pé kí mọ́tò dúró á bọ́lẹ̀ ni bọ́lọ́ ń ṣe pé kádàrá oníkálukú wa tó pè búbú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ibi tálàájì máa ṣiṣẹ́ tiẹ̀ dé lọ́lọ́run ló kó dúró yẹn o ọlọ́run ló pa o èèyàn kankan o ẹ gbọ́ kùlọ́hákọ̀ wàlà kánà múra òdòdó ọ̀rọ̀ nìyẹn o aláàjì àbí. wàláì bẹ́ẹ̀ ti sọ̀hún náà lórí o ṣe rí ikú tálàájì kú ajé ní fújà ó ti wà nù kádàrà ọlọ́run pé bóun ó ti lo tiẹ̀ nìyẹn Allahu Akbar torí àyà kan náà Al-Qur'an tó ní wàlá nabúlu wa nakum bi shay'in min al-khawf wàlíjúìn wà nàksí min al-amwali wal anfusi wàsàmàrọ́tì wàbàṣírí sọ̀bìrì alẹ́dínà iza azọ́bátihùn musibatun kọlu ìnàlélàáì wà ìnà ilayhi raji'un gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo pátá ọlọ́run lóun ó mọ fi àwọn nǹkan kan oríṣiríṣi nǹkan òun ó mọ fi dán wa wò téèyàn bá jẹ́ mùsùlùmí òdodo àkọ́kọ́ ń bẹ́ẹ̀ minala khawf ẹni tẹ́rù ó bàrí ọlọ́run lémi ọlọ́run lè já láyà wàlíjúìn ọmọ ènìyàn ò mébi ọmọ tẹ́bi ọ̀parí ọlọ́run ní gbogbo àwọn èmi ọlọ́run ń febi pa kódò olówó tẹ́mọ̀ rò pé báwo lè bí ṣe fẹ́ pa ẹlòmíì ó wà lọ́sípítà oògùn tí wọ́n lò fún wọn ni ẹ gbọ́dọ̀ jó ti jẹun o ebi sì ń pa mí mo ní ebi ń pa mí wọ́n ti ní dókítà ní ẹ gbọ́dọ̀ fún lóúnjẹ mo bá yẹ fún lóúnjẹ yóò kú ni o ọlọ́run mọ̀ mọ̀ fẹ́ febi paru olówó bẹ́ẹ̀ ni ọlọ́run ní ẹ tó bá jẹ́ mùsùlùmí àwọn ọlọ́run á máa ṣe bẹ́ẹ̀ tá a fi dá a mọ̀ bóyá mùsùlùmí bóyá yóò pẹ́ lómi lọ́lọ́run wà nẹ́ẹ̀sì mi náà lẹ amuwaali ẹni tí gbogbo yẹn ti mọ̀ pé ẹ́ òun ló ní cocoa house mí mi mẹ́ta ń sì sọ gbogbo ẹ̀ nínú irinṣẹ́ tọ́lọ́run máa lò nìkan omi àti kíni àti iná ó ti léwu kí n kówó tó bí gbogbo ẹsẹ̀ tó tí kán bá rárí wọ̀ bàbá gbogbo òṣòfò yóò jẹ́ ń jẹkújẹ nísìnyí àbí ná àbómi bómi ti dáa tó ni a máa ba nǹkan jẹ́ àwọn irinṣẹ́ tọ́lọ́run máa lò nù ọlọ́run èmi ọlọ́run a máa gba dúkìá lọ́wọ́ èèyàn ó wá ní wàlà anfusin i love you my darling i can't sleep without you ọlọ́run ah <laughs> èmi ọlọ́run a máa dẹ ikú tí ń ní kó gba ọkọ lọ́wọ́ ìyàwó àbí kó gba ìyàwó lọ́wọ́ ọkọ irú èyí tó lọ́n ṣe fún wa yìí pẹ̀lú títí alájà àjẹnifújà yìí ó gba lọ́wọ́ wa gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ ń kálukú ń gbẹ́ jìnnìjìnnì ọlọ́run ò dákẹ́ ní wọ́sàmọ́ ọrọ̀ tì kódà àwọn farmers àwọn àgbẹ̀ ó bá wù mí ọlọ́run máa rọ́ lù wọ́n àgbẹ̀ tó ti dáko lọ́dún tó kọjá tébè rẹ̀ ta tíṣu rẹ̀ ta tó jèrè inú rẹ̀ ó dùn ètò ní òun ó tún lọ kọ bèmí lọ́dún mi ó bá dọdún wọn lọ́wọ́ wa disappoint rẹ̀ gbogbo oṣù rẹ̀ ó jóná mérí ebè gbogbo àgbàdo rẹ̀ ò ní yọ ọlọ́run lèmi ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ o ó wá ní alẹ́dínà ìzà aṣọ ọba ti hun musibatun èyíkéyìí náà ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá mọ̀ pé ẹ gbà mí gbọ́ lóòótọ́ tí n bá mú dé bá nínú àwọn àdánwò tí mo kà sílẹ̀ yìí tó wá sọ pé inna lillahi wàyìnà ilayhi rajihun tó wà ní ah, gbogbo tó ṣẹlẹ̀ yìí ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọ̀dọ̀ ọlọ́run ni mo ti ní ọ̀dọ̀ ọlọ́run náà ló tún padà sí ẹ̀kọ́dọ̀ ọlọ́run náà làlájì ajé ní fújà ti wá ọ̀dọ̀ ọlọ́run náà ló padà sí tá a bá ti wá ṣe sùúrù bẹ́ẹ̀ ọlọ́run tẹ̀síwájú o ó lé ní alladhina salawatullahi alayhi wa rahma bẹ́ẹ̀ báyìí ṣe bẹ́ẹ̀ ń padà kẹ́yìn ní kẹ́tó pọ̀ tẹ́ ẹ gbàgbé padà ṣe yín torí náà àwa mùsùlùmí tá à ń bẹ́ ń bí tó dùn wá àti gbogbo àwọn tí ń bá wa kẹ́dùn ẹ mọ̀jà ṣèjọ̀gbọ̀n lórí ikú ajínifújà yìí ṣe rí gbogbo àwọn tó rò pé àwọn pàǹpà ìyá yìí ah. gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ pátá ó ti dọ̀rùn wọn ọlọ́run wa ni àmọ́ o èyíkéyìí nínú àdánwò tó bá wá débẹ̀ yìí mùsùlùmí òdodo tó bá jẹ́ lóòótọ́ mùsùlùmí ni gbólóhùn tó yẹ kó jáde lẹ́nu yín ni pé inna lillahi wa inna ilaihi raji'un. nítorí ìdí èyí ẹ ọmọ wa kan làwọn ti ń kọrin làbẹ́yíká ó ní ìlú Ìlọrin kì í ṣèlú jàgídíjàgan òun kàn kọ́ torí pé ó jẹ́ ìlú rẹ̀ ó fẹ́ràn ìlú rẹ̀ ni ní tó fẹ́ fààyàn náà ni pé ẹ̀sìn ìsìlámù kì í ṣẹ̀sìn jàgídíjàgan kódà mo la abẹ́òkúta níjò ní àwọn àwọn abẹ́òkúta náà ń kọ pé abẹ́òkúta kì í ṣèlú jàgídíjàgan àwa mùsùlùmí ẹ̀ ṣe ẹlẹ́sìn jàgídíjàgan ká dákun ká fọwọ́ wọnú ká jẹ́ kọ́lọ́hún ó bíjà wa ká fà wọ́n lé kóòtù ọlọ́run lọ́wọ́ bó ti jẹ́nu bàbá. ọmọ mi lẹ mú yẹ ọ àkókò tó dé yìí àkókò tó yẹ ọ ni inú mi sì yẹ ọjọ́ kìíní àná tó wá ìgbóná ń gbóoru ló mi àwọn àfáà ti ń dà ọmọ mi ọwọ́ ti tẹ̀ kọ́nú àwọn àfáà wọ́n sì ti dájọ́ àwọn ọ̀rúnmalẹ̀ náà sì ti farabalẹ̀ wọ́n ti gbọ́ tiẹ̀ ọmọ mi o ọlọ́pàá. ẹ ẹ wo bàbá inú mi ti ẹ̀ dùn nígbà tí mo rí tẹ̀ ti mú ẹyẹ ilé jáde mọ̀ pé ah ah ire ni so inú mi dùn so kí ni nǹkan ẹbọ kí ni nǹkan ètùtù kí n lè mọ̀ ká lè tè ṣe kí gbogbo ẹ̀kú ló ń lẹ̀. ọ̀rọ̀ rẹ ò gbẹ́bọ bẹ́ẹ̀ ni kò gbóògùn kò gbá pàǹsúrẹ́ kiri ọmọ mi wíwí ń tẹ́lẹ̀ wí àìrí ẹ̀rí kì í jẹ́ wí níyàn mo rí mo wí. kò gba nǹkan má jẹ́ ọpọlọ jẹun gbẹran lọ́wọ́ rẹ bàbá tó bí ọlọ́mọ ni kó lọ lè bá lọ́pọ̀ bàbá rẹ n ti ń ṣe ọ́ ọwọ́ bàbá rẹ ló wà. bàbá èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. bóyá ẹ ẹ understand mi ṣe rí nǹkan tí ó ṣẹlẹ̀ sí mi kì í ṣe ọ̀rọ̀ bàbá mi àbí ọ̀rọ̀ èèyàn kan ikọ̀ tí mo sọ ni pé àǹjọ̀nú kan ló ń yọ sí mi ní gbogbo ìgbà kẹ́ẹ̀dẹ̀ bá mi wá nǹkan ṣe sí kó má yọ sí mi mọ́ ọ̀rọ̀ bàbá mi tẹ́ ẹ̀ sọ bàbá mi kò possible sir it's not possible sir. ọlọ́pàá múnimúni kí o lè mú Olódùmarè wíwí ń tẹ́lẹ̀wé àìrí ẹ̀rí kì í jẹ́ wí níyàn mo rí kí n tó wí ni ká wá kárí ká lé e, ká bá ọba ní bàbá rẹ n kò lọ lè bá n ti ń ṣe ọ́ ti ń lé ọ kiri lọ́ọ̀rì bá bàbá tó bí ọlọ́mọ o ti gbọ́n tí mo wí fún ọ mọ́ padà mọ́ nínú malẹ̀ ló ní wí bẹ́ẹ̀ fún ọ lọ́lẹ̀ tẹ bàbá rẹ nínú o bàbá rẹ ní òyìnbó ìṣòro rẹ lọ́lẹ̀ tẹ bàbá rẹ nínú. nga nínú malẹ̀ ní o gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wa kó o fi há mọ́tò rẹ kó o tó délé lọ́lẹ̀ tẹ bàbá rẹ nínú báyọ̀ ìwé gbọ̀ngbọ̀n ṣú o.

sọ̀rọ̀ fọ́mọ ẹni kó gbà. àwí ìgbọ́ àfọ̀gbà ní fọwọ́ àhòbomi sí ẹnu tó bá jẹ́ ìgbà tí mo ti sọ fún ọ wípé kí o jẹ́ kí a wá obìnrin míì nínú ẹgbẹ́ kí o fi ṣe aya kó jẹ́ o ti gbọ́ sí mi lẹ́nu ọ̀rọ̀ rẹ̀ bá má di báyìí èní ló pé ọjọ́ méje tí o fẹ́ ṣe ìyàwó ìyàwó tí ò rí ṣe ikú ló gbẹ̀yìn ẹ̀ àwò ìrònú o àwò ìbànújẹ́ má jọkùn ohun tó bá ń jẹ lọ́hùn òun ni kí o máa bá wọn jẹ. torí pé ẹrùkú. ẹrù sùnà. àrókù. àrò tutù. òjò tó rọ̀rọ̀ tí ò dá. ilẹ̀ ní fi mu. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápọ̀ọ̀kà tàṣẹ́ tí ń kàlùkàlù ilẹ̀ ó yà <laughs> ẹ gbogbo yín pátápátá ẹ tẹ́tí ibẹ̀lẹ̀ tẹ́kẹ́ ẹ gbọ́ ẹnikẹ́ni nínú yín tí ẹ bá yàn láàyò ní ọ̀rẹ́ kọ̀kọ̀ tí ò bá ṣe ti yín ẹ gbé kalẹ̀ ẹ wá mi ṣe nítorí pé ṣèmi láyé fẹ́ ẹ ti gbọ́ kí dọ́gbọ́. bẹ́ẹ̀ ilé méjì ilé méjì. wa alaikum salaam. àfihàn rẹ̀ ìwọ̀n ń ṣòro lápò yìí ìṣòro yìí pọ̀ débi pé mo rò sọ́ọ̀tù mo rò sókè àti ẹni tí mo lè lọ bá tí mo bá mi sọ ọbẹ̀ afẹ́fẹ́ mi kú. àfọlọ́ ẹ ń sọ̀rọ̀. ẹ dákun arákùnrin ẹ dákun arákùnrin ìwọ́n tiẹ̀ ṣé bó o bá ní ṣòro nísìn ò ní wọ́dọ̀ mi ìgbà tí ṣòro dé nísìn tó ronú pé ó wà sọ́dọ̀ tì ní. ah ládùúrú bí bàbá yín sì ṣe tó tó ṣe kí bàbá àti yín gan làwa ń wò láwòkọ́sí táwa náà fi débi tá a dé lónìí la ilaha illallah bàbá rẹ̀ wá kú o sì wá gbàgbé gbogbo wa o ti gbàgbé pé bí bàbá kan bá kú bàbá ní kù o ṣe fún yín. káì kò sí wàhálà tó ń gbọ́. alájí ẹ ní bínú torí pé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló ti kọjá tó ṣẹlẹ̀ èmi tẹ́ ń wòye èmi ni ọkọ ẹ̀. ọgbà ẹ̀ náà la gbọ́. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ògbójú aláwo ni mi ṣùgbọ́n látara ẹ̀ mo gba èsì yìí gẹ́gẹ́ bí o ṣe fún mi ìwọ̀nba ìmọ̀ tó kọ́ mi náà mo sì ń lò ṣùgbọ́n ìṣòro ńlá kan ṣẹlẹ̀ nígbà tí bàbá yẹn ti kú tíyàwó mi bá sùn ó máa rí òkú lójú ayé àwọn lójú ọ̀run apájùlọ tó bá wà ń bá lu òkú ayọ̀ sí tó bá dáná lọ́wọ́ òkú ayọ̀ sí tó bá ń kírun òkú ayọ̀ sí. bá tó tiẹ̀ kọ́ sọ fún mi mo kọ́ rò pé bóyá ká padà síbi tá a ti ń bọ̀ tá a bá dọ́dọ̀ àwọn aláwọ̀ ẹgbẹ́ mi ti tẹ́lẹ̀ wọn á lè ràn wá lọ́wọ́ ṣùgbọ́n mo tún wá rò mo tún dàrò mo pe àrò àti ọ̀dọ̀ fún mi dáadáa kí wọ́n má bà wá padà wá fi kún tí à ń bá bọ̀ wá ìdí rẹ̀ tí ó fi júwe ọ̀dọ̀ yẹn òfin kí ó lọ kí a wá ká wá ṣàlàyé fún yẹn torí ó ṣàlàyé fún mi pé àfa ńlá ni. ah ń gbọ́. kódà ọjọ́ kan mò ń jẹun lọ́wọ́ bí mo ṣe máa máa rálàájì ni mò ń yan lọ́fílà lọ́wọ́ ọjọ́ kan mo máa ń rálàájì iwájú mi ni kó dé yé ni. dàtọ̀ ó ti tó gbà wo nísìn. ah ó ti ṣe díẹ̀ o. Mm-hmm. ok so o mọ ojú orí bàbá rẹ ojú olórí love alájí ònàjò rírì ònàjò rírì. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. ẹ eh? ẹsùn jẹ ni. Eh, àwọn aláwọ̀ olúwa wọ́n yà wèrè gan. wọ́n gbé bàbá láti orí mi wọ́n lójú oní ojú orí mi tán. n tà sí kù àtẹni tó kúkú ná àtẹni tó kúkú omi gbogbo orúkú téèyàn bá lè wò kókó tó bá ti dijọ́ àlàmísì tó bá jẹ́ ní eré ni òkú ò wálé ìwọ sá mọ àlẹ́ àkúnnù dára. ṣé inú ìlú wa ni wọ́n wà. Ah. Ah. ìwọ fi yíwọn lẹ́ẹ̀dún ìyàwó rẹ̀ ó ti yé o. ó wà lọ́yàn náfìlà méjì fatia kan àlẹ́ àkúnnù kan kúlúwà láàrún mẹ́ta mẹ́ta ó fi kásẹ̀ rẹ̀ tó bá ti wá yàn dédé ní tèmi bá rí òun ni wọn náà rí kó wá padà wá kó wá ṣàlàyé fún mi tó bá tó kù àmọ́ àmọ́ gbà. Ah, ẹ ṣe ẹ ṣe bọ. bàbá kìíní náà ti kú tipẹ́ ọjọ́rú sì ni wọ́n kú. Ah, mo fẹ́ rí wọn ní. ẹ jẹ́ kó kú lọ́jọ́ bọ̀ ẹjọ́ padà sí ọjọ́ ibi tí bàbá ti. ọ̀bẹ̀rẹ̀ lọ́pẹ́ o ẹ ká tẹra mọ́. ilé méjì ilé méjì ilé méjì. iṣẹ́ awára ò ní òfin wọ̀n ibi ó máa dé sí. iṣẹ́ awára ò ní òfin wọ̀n. Ah, now eh, ibi tọ́rọ̀ dóde ò lágbára dákun ó sì dá mi lójú pé n tí mo rí lọ lọ́hùn fi hàn wọ́n náà. bẹ́ẹ̀ni. bá bàbá rẹ láwùjọ àwọn ẹni ọlọ́hùn o. èmi náà rà lájì bẹ́ẹ̀ mi rà lájì bẹ́ẹ̀. ó yà mí lẹ́nu púpọ̀. ó yà mí lẹ́nu bí bàbá rẹ ti sin lọ́hùn tó tí gbogbo wa gbà pé ẹni ọlọ́hùn ni ó lágbára àmọ́ gbàtà àti wá bá lálìjẹ́ náà tó rà lùkùránì ní láyé sítẹ̀wé asihabu nari wa asihabu lijẹnẹti asihabu lijẹnẹti umu ni faisun àwọn aráalé náà àtàwọn aráàlú jẹ náà wọn ò lè jọ síbi kan náà nígbà tá a ti wá bá bàbá rẹ ń bẹ̀ wọn àfi ká wá wá lọ sílé kejì ibẹ̀ láwa wá lọ. bẹ́ẹ̀ ni ilé kejì bẹ́ẹ̀ ni. mo fẹ́ béèrè ìbéèrè kan náà ṣe ilé méjì ni ọlọ́run kọ sọ́run. alukur'ani ni inna adayna usabila imma shakira wa iman kafura òun lànà méjì kalẹ̀ fún wa láyé ẹ̀ tó bá wù kórì ní rí ibú ọ̀nà àánú ẹ̀ tó bá wù kórì náà tí ó fi soríire ọ̀nà méjèèjì náà lọ́lọ́run wa là kalẹ̀ lálẹ́ kìyàmù. ẹ̀yin ògbóni tí làbí kà kọ́ ó ní yóò san yóò di ẹ̀ aráyé o kàkà kó san ó túnbọ̀ ń pọ̀ sí i ẹni wálé ayé máa yà ọmọ ẹ̀dá wọn lépa àyà bẹ́ẹ̀ náà sọ pé kíyà kó mọ̀jà wọn ilé méjì kan ń bẹ tó bá dọ̀run ìkan ń bẹ níbẹ̀ lọ́ọ̀túnmọ̀ ní òun níbi tá a kọ́kọ́ wá bàbá rẹ lọ yìí ń ra jẹ́nà ìkejì tó wà níbẹ̀ ló sì ní ilé kejì tí ń sọ̀rọ̀ rẹ̀ òun ni iná ah. ibẹ̀ láwa bàbá rẹ lọ nísìn. alájì ni o èyí tó yà mí lẹ́nu nù ah. nígbà tá a ti wá bàbá rẹ lálejẹ́ náà àfi ká wa lọ sí ibi àwọn àwọn ará aná àmọ́ o àwọn kan bẹ barista yìí náà wà wọn ò sí nuná wọn ò sí lálejò náà nígbà tá a ti wá run àmẹjà kọ́kọ́ wà lọ bí ọ̀dọ̀ àwọn ará náà. èmi àti ẹ náà lájọsìn náà. Ah. kí ló dé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم mi ni akọlákínákùn wàfíyàánù ìdúnkùn wọ́n mi ni àánú orí ìjùkùn tá a rẹ́tàlẹ̀ òhúrọ̀ as'aluka ya Allah ya ahadu ya somadu ya man lamu yelidi wa lamu yuladi wàlámù yẹkùn làwù kù fún wa ní ahadu ọlọ́run o mo pè ọ́ pẹ̀lú ọlá rẹ tó ń ṣe tó o fi ń ṣètò ayé àtàlìkìyàmà mo fi pè wọ ọlọ́run mo fẹ́ bá rúhù ajé ni fújà mo fẹ́ bá a sọ̀rọ̀ mo sì fẹ́ kí wọ ọlọ́run ọba kó o fi hàn mí ajé ni fújà ajé ni fújà. Allahu akbar Allahu akbar Allahu akbar aa ajé ni fújà ọ̀rọ̀ rẹ ṣe wá já síbi tó já sí yìí kí lọ wù ọ́ láàyè àwọn ẹni ọlọ́run tá a fọkàn sí pábọ̀ láyè pẹ̀lú gbogbo iṣẹ́ dáadáa tó wá ṣe àti iṣẹ́ eré tó ṣe kí ló dé tọ̀rọ̀ rẹ wá já sí àyè tá a wà yìí ajé ni fújà ṣàlàyé ara rẹ dákun. ẹjọ́ kàbẹ́rẹ́ ọmọ mi ni. aláàjì kò ṣe bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ aláàjì ṣebí ẹ̀yin náà lè fi kọ́ wa pé ẹ̀dákẹ́dá tó bá yẹ àdéhùn bí ẹni tó pọ̀ dídì ìlú kọrùn ni aláàjì àdéhùn tí mo ṣe fún ọmọkùnrin yìí ni mo ṣàdéhùn fún pé tó bá fi lè di mùsùlùmí òdodo kò sí ṣòro kí ṣòro tó lè dojúkọ mi ò ní fi sílẹ̀ ìdí nìyẹn tẹ fi pè mí tí mi ò ṣílẹ̀kùn àmọ́ mi mọ̀ kó máa já sí kú fún yín alájí ẹjọ́ ẹ dáríjì mi ẹjọ́ ẹ dáríjì mi. mo dáríjì ẹ gbogbo ègún pátápátá tí mo ṣe lé ẹ lórí ọ̀nà ọ̀rọ̀ bá mi mú kúrò ń bẹ̀. Ah, ah, ajínlifújà bó o ti dáríjì kàbírà yìí ọlọ́run ó foríjì wọn náà pẹ̀lú ògùn ọlọ́run ó kú láàyè tó wà yìí àyè àwọn ẹni ọlọ́run tá a fọkàn sí pàbọ náà lọ́lọ́run jà bọ̀. igi fírí lànà yà lọ́wọ́. bí muhammadin khairul wara allahu ya allahu. ya malika lili muliki wa musawira lili fuliki wa musawira lili fuliki igi fìrì lìrọ bí máàlìkì. bí muhammadin khairi liwara. ah ajínifújà ọlọ́run foríjẹ yóò foríjẹ mí náà yóò foríjẹ àwa náà. ah. subhanallah la ilaha illallah la ilaha illallah Muhammadur rasulullah sallallahu alaihi wasallam. Allahu wahidu. ha ọlọ́run ọba mi. ẹ̀jẹ̀ tó tara mi jáde. ẹ sì fi ọmọ tí mo ní ẹ sì fi ṣàdánwò fún mi. la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wasallam. ya rabbi mo ṣe o. jẹ́ mi náà. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa ya rabbi sallim min yanfati dunya wa fitnati wa faqri ya min hawfi wa min ju'i wa min sari hammi Ọlọ́run ọba mi mo ra wọ́n sí ọmọ ní ọmọ fàyè dààmú mi má fèmí náà dààmú ayé ah níbo lè ti wá àdánwò burúkú ni èmi tí mò ń gbọ́nà tí mò ń fẹ́ kí Islam mo fẹsẹ̀ rinlẹ̀ ọmọ tèmi ni wọ́n wá sọ̀dọ̀ lóòṣà la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wasallam mo wá ṣèlérí wáyédù mo fẹ́ kọ́ bá mi fi àṣẹ sí i bí kúdírátù láì ìní padà wọnú ìlú mọ́ ah! mi ò ní bá wọn ṣọ̀rẹ́ mọ́. lọ́jọ́ ah! mo ṣe fẹ́ jọ́pọ̀ ah! lọ́jì ọmọdé rèé lọ́jì. bẹ́ẹ̀ ni bàbá. ẹ kò sí ṣe kò sáré ṣe ẹ wo bàbá àfà àdúró yín lè wá ń fẹ́ kọ́ tanná fún wa ẹ kó rí bẹ́ẹ̀. Hmm. ẹ ní ọmọ yín ń bẹ ní òlú yìí wọ́n sì mú yín débi tẹ́ ẹ lọ́mọ yín wà ọmọ yín ọ̀hún ọ̀mà yọjú sí wa lọ́ọ̀rẹ́ egun tí jáde kẹ́ wọn yọjú wọn yọjú sí sáwọn ọlọ́dẹ wọn yọjú sí yín kẹ́ ẹ kó rí bẹ́ẹ̀ àmọ́ o ẹni bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ni ojú rẹ ó rí ojú ohun tẹ́nìkan rírí bí rọ́ bá ń lọ lógún ọdún náà ọjọ́ kan báyìí lóòótọ́ lè bá o ti wá tán báyìí lọ tán lónìí láàfin yín jófin bẹ́ẹ̀ ni mo sọ fún yín. àfa àfa àfa àfa gbogbo ìgbà tẹ̀ ń fara yín tẹ̀ ń wá wàásù ńlẹ̀ yìí àṣekẹ́ mọ́ kó ṣá wa tà fáwọn èbó káwọn èbó mọ́ wá fi rọ oríṣiríṣi ẹ̀rọ padà fún wa. Ah! ìgbàgbé ṣe yín ni wípé ẹ̀sìn ìmàle ti lárúbáwá ti lárúbáwá ni ẹ fi ìgbàgbọ́ ti tòyìnbó àmọ́ ká ṣèṣẹ̀ ṣe ká jẹ́ ewé légbò ká bẹ́gúngún ká bòrò títọ́mọ òdua ni orí nǹkan. ẹ wo ẹyin ọdẹ ìran nípa kúrúgbó lójú ẹgẹ ìran nípa gòṣù ọlọ́run jọlọ ìran nípa tí ìrìn ẹ̀yà bìyẹ́jì wo àlùjọ̀nú ẹ̀yẹ tí jẹ́wọ́ òun yànmùyànmù bí ẹ mọ́ bá kú ojú òpó adí. bẹ́ẹ̀ni bàbá. bẹ́ẹ̀ yẹ bá lọ ọ̀tẹ̀ àdòfo bá fèrè gbòjò bá kú ẹnu sàá ṣọ̀fọ̀ ẹ jẹ́ kẹ́nu sàá rẹ̀ ṣọ̀fọ̀. àṣẹ balẹ̀ ni dandan ni káṣẹ balẹ̀ òṣìṣẹ́ bó ti rí nù. mo gbé alukuran mo ilé ẹ lọ́wọ́ alukuran ti ń tó lé ayé ẹni ṣe tó ń jẹ́ ká rí ojú rẹ ọlọ́run tó ń jẹ́ ká rí nǹkan rẹ gbà lọ́wọ́ ọlọ́run mo gbé lé ọ lọ́wọ́ a ah, ò wá gbé kalẹ̀ ò wá ń lọ ru òru òòṣà èmi èmi èmi ṣe tọ́ àwọn òbí mi lọ́rùn ṣùgbọ́n wọ́n ṣe ń tọ́ ba èmi nínú jẹ́ ó pẹ́ o ó gbó o wọ́n fọwọ́ pa owó sí fèrè gidi òbí ṣùgbọ́n ìbànújẹ́ tó fún mi ìwọ náà rí o ìwọ náà rí. kí ló dé tí o dá wa dúró sí ẹnubodè láti ọjọ́ yìí. èmi ò mọ yín o. èmi ni ìwà tí òun wù nígbà tí mo wà nílé ayé tí a jọ ń jẹ tí a sì jọ mu. Hmm. èmi ni ẹ̀sìn tó ń sìn nígbà tó wà nílé ayé tí ọmọ ẹ̀dá bá sì ti kú dandan ni kí ìwà àti ẹ̀sìn rẹ̀ kó tẹ̀lé. fún ìdí èyí a ti ń dúró dì ọ́ ti pẹ́ ṣùgbọ́n ò ní àǹfààní àti débi tá a wà ní báyìí o ti ní àǹfààní àti débi tá a wà báyìí ó yá mọ̀ ká lọ torí ọlọ́run ti ṣílẹ̀kùn ilé ìdẹ̀ra kalẹ̀ fún ọ bẹ́ẹ̀ ni jẹ́ ká máa lọ. ah ilé méjì ló ń bẹ lọ́rùn tí a kò lè fọwọ́ kọ́ ọ̀nà ire ibẹ̀ nílẹ̀ ọlọ́rẹ́ tẹ̀rẹ̀ lọ́pẹ́ o ẹ jẹ́ ká tẹra mọ́. ilé méjì ilé méjì ilé méjì. iṣẹ́ ọwọ́ ara ò ní ó fi ibi ó máa dé sí. iṣẹ́ ọwọ́ ara ò ní ó fi ibi tó yẹ ọ́. ilé méjì ilé méjì. tẹra mọ́.